بالله من الشيطان الرجيم اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات صلاة من الليل يوتوا الكتاب من قبلكم إذا إذا آتيتموهن أجورهن محسنين محسنين غير مفاقشين ولا متخذي أقلام ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا واغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جهدا فاطهروا وإن كنتم مرضى وإن أرجى أحد منكم أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه لا يريد الله ليجعل عليكم من حرج ولكن ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم وليتم نعمته عليكم لعلكم تشكرون أصبح فún ọlọ́run ọba a sì tọrọ ìkẹ́ àtàlà fún àníwá Muhammad اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نيوني أجوك دقمو nínú oṣù Rabiul Akhir oṣù kẹrin ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínní ogójì hijrata Nabi sallallahu alayhi wa sallam ṣe. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته فلا الله سبحانه وتعالى عاصمة تسواج تفسير سورة المائدة آية لك عن جدي سوى لجمعة مكين نوصوكي bí بناني a ti سبحانه ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim. اليوم أحل لكم طيبات اليوم أحل لكم طيبات nígbà tí ọlọ́run bá tó sọ kí ni ohun tó jẹ́ àràmù fáwọn ẹrú rẹ̀ tí wọ́n nígbàgbọ́ lódodo nínú àwọn nǹkan tí ó jẹ́ ìdọ̀tí àti kí lọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ fáwọn ẹrú rẹ̀ tí wọ́n nígbàgbọ́ lódodo nínú àwọn nǹkan tó jẹ́ ohun mímọ́ ọlọ́run wá sọ lẹ́yìn ìgbà yẹn pé àlìyáwó mọ̀ kò hílá lákòmọ́ fọ́ yìí bá a. àlìyáwó mọ̀ hílá lákòmọ́ fọ́ yìí bá a. bá ní òní mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín àtọ̀ yìí bá tù ajá sí pé ọlọ́run fẹ́ sọ yàní hílò rẹ̀bí àti ahlẹ̀ kìtàbì ṣíṣẹ̀ tọ́ ihun tí àwọn bàtàtà bíyà tí wọ́n bá dúnbú wọ́n lọ wá ń sọ ìdájọ́ ihun tí àwọn bàtàtà bíyà àwọn tí wọ́n fún ní tíra nínú àwọn yahudi àti nàṣọ́rọ́ ohun tí wọ́n bá dúnbú ọlọ́run bá wá ní òní mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín àtọ̀yè bá tù gbogbo nǹkan tó da tó da mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín nínú àwọn nǹkan tí mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín. وطعام الذين أوتوا الكتاب حل لكم طعام الذين أوتوا الكتاب حل لكم حديث أنجى أو بكتابية يا وطوفنتا nínú àwọn yahudi àwọn tí wọn pera àwọn ọlọmọlẹ́yìn anabi musa alayhi salatu wa salam àti àwọn fanriyo tí wọn pera àwọn ọlọmọlẹ́yìn anabi isa alayhi salatu wa salam oúnjẹ àwọn bàkàtà bí àyàn ẹ̀tọ́ lọ́jẹ́ fún yín afáwọn Abdullahi ibn Abbasin àti Abu Umama àti Mujahid àti Sa'id ibn Jubair àti ẹnìkúrúmọ àti Ata àti Hasan àti Makihud àti Ibrahim Naka'i àti Sudai àti Muqatil ibn Hiyad wọ́n ní túmọ̀ wàtúwàmù lẹ́dínà ó tó lè kìtàbà hẹ́lú làkùn wọ́n ní tùmọ̀ rẹ̀ òun náà ní dàbá ihò fún ìhun tí wọ́n bá dúnbú ìhun táwọn bàkàtà bíà tí wọ́n bá dúnbú wọ́n ní sẹ́rí àlàmọ́rí ẹnu kò sí láàrin àwọn olùmọ̀ wípé ohun tí àwọn bàkàtà bíà bá dúnbú ẹ̀tọ́ lọ́jẹ́ fáwọn mùsùlùmí nítorí pé àwọn náà ní àdìẹ ọkàn pé aráàmù lọ́jẹ́ pé èèwọ̀ lọ́jẹ́ dídúnbú abẹ èèwọ̀ lọ́jẹ́ ìdúnbù nǹkan fẹ́ lómii tó yàtọ̀ sọ́lọ̀ wọn ò yẹ sì dákọ sí ohun tí wọn bá dúnbù jẹ́ kọ́ ọlọ́run lọ ìyá wọn bàtàtà bí àtọ́lọ́run sọ̀rọ̀ ń pa wọn yẹn wàhìnì sákọ̀dù fi ìtàhálà mọ́hù àmọ̀nẹ́zà húwánì ìtàhálà wọn tàkọ́dà wá rìn lẹ́nu sọ̀hìn látọ̀dọ̀ Abdullahi ibn Mughaffal ó ní. كل تجاراتي من شحون يوم خيبر من شحن نعم من شحن يوم خيبر فحضنته فحضنته وكنت لا أمت اليوم من, من هذا أحدا والتقت فإلى النبي صلى الله عليه وسلم يستسلم عبد الله بن مغفل أني àpò kan من تسفين mọ́ mi tó ṣe pé inú àpò ọ̀rá ní ọjọ́ ogun Khaibar ó ní mo wá gba mo gbé ọ̀rá yìí mo wá ní mi ní fún ẹnikẹ́ni nínú rẹ̀ bí tí ò kọ́ mọ́ ó ní bí ń ṣe gbójú wó báyìí mo bá nẹ́bí bó ṣe ti bá nẹ́bí ni mo rí sínú rẹ́rìn mú sẹ́niyàn wọ́n ní pẹ̀lú báyìí àwọn fuqaha wọ́n ń belé yìí wípé ọ̀sẹ̀ tọ̀ ṣànẹ́wò ló máa yọ̀ ṣáájú ilé ìhìnmílẹ̀ la àtàìmọ̀ ihun tá a bá ní bùkátà sí nínú oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gànímọ̀ èèyàn lè mú nínú ọ̀rọ̀ kó tó di pé wọ́n á pín téèyàn bá ní bùkátà sí nǹkan yẹn kó tó di pé wọ́n á pín èèyàn lè mú bẹ́ẹ̀ wọ́n lé léyìí kílíà bẹ́ẹ̀ lẹ́yìn náà àwọn fòkàn ha ìyẹn àwọn tó ń jẹ́ alágbọ̀ọ́yé ẹ̀sìn nínú àwọn hànàfíyà àtàwọn ṣàfihàn àtàwọn hànàbílà wọ́n ní wọ́n tún fi mú ẹ̀rí dáko àwọn asáàbù mẹ́rin ìyẹn àwọn ọmọ akéwòn mẹ́rin nípa pé àwọn kọ kéèyàn jẹun tí àwọn yẹ̀wò ní tí wọ́n bá gbà pé aráàmù ni nínú nǹkan tí bá dúró bí ọ̀rá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ti léwọ̀ fún wọn àwọn jòmùrúrù wa fi hadithi yìí wọ́n fi jẹ́rìí takò wọn ẹ̀rí wọ́n ní ṣùgbọ́n dáa lè fi sẹ́rí jù tó sì dáa jù yìí náà tó wà nù hadith sahih ibẹ̀ rí àwọn ahla Khaybar ahadaw li rasulillahi sallallahu alaihi wasallam shatan masliyah àwọn ará Khaybar wọ́n ní ẹran tí wọ́n ti wì wọ́n fi sẹ̀bùn fún anabi sallallahu alaihi wasallam ẹ sámú zìrọ àhá wọ́n wá fi wọ oògùn tó lè pa yẹn wọ́n fi síbi apẹ̀rẹ̀ yẹn. yóò yí kúrú zìrọ ẹ̀rú. Adébí sallallahu alayhi wa alihi wa sallam ní sì máa ń nífẹ̀ẹ́ sí apẹ̀rẹ̀ púpọ̀ jù láti jẹ. ọ̀tàn ẹ̀ wà láwù anabi sọlọlọ àtàláwa ọgbà ẹrẹ ni mú ọgbà ẹ ọba gé díẹ̀ jẹ mẹ. ẹ rí akpẹrẹ yẹn gẹ́gẹ́ lọ́wọ́ akpọ fún anabi sọlọlọ àtàlá wípé wọn ti fi wọn sí wọn o. ọ̀là fáwọn ọ̀bùrù lànàbí bá jùlẹ̀. وأثر ذلك في ثنايا رسول الله صلى الله إيه، من يوافق الله níbi èjì òjijì ọlọ́run sọlọ lọ́wọ́ àtẹlá ìyẹn ìwọ yẹn àtàwọn apá kan níbi inú rẹ̀ ọ̀làpá mbẹ. وأكل معه منها منها تشرب الضراب المعروف فمات بعد النبي دجاية وانقى لك في شروع بن البراء بن معروف ينا بعد كان يتوفي وفي هنا جاء بعد النبي دجاية وما كنت Ẹ̀ẹ́ ọlọ́wọ́ á ti gbọ́ padà pa ìyàwó tí tó fi oògùn yẹn sí sorobìnrin lẹ́nu yẹn. Wọ́n lé kó obìnrin yẹn Zainabu ní jẹ́. Bí o ta sáà fẹ́ fi tẹ̀lé bẹ̀ yẹn ní wípé Anahu Azama Ẹlẹ́ Ẹ̀kìyà. Anabi mo mọ̀ jẹrin táwọn Júù pa. Àbẹ́ ti wọ́n mọ̀ máa rù. Yìí sóhun nìkan lọ́jẹ́ àtúrẹ́ ni tó jẹ́ tó ń tiẹ̀ kó ń jẹ òògùn tó fi sí lọ́ba o wọ́n lọ fi yẹsẹ̀ alùpùpù àlìmẹ́sàrú minhamọ́ yàtàkìdú na tàhírímọ́hu minṣàmìhà amúlà. wọ́n ní bẹ́ẹ̀ dẹ̀ sí ni wọ́n fi wọ́n léèrè kí wọ́n tó jẹ́ rẹ̀ yẹn pé irú ọ̀rá tẹ́yìn yẹ̀wú jẹ́ ọ̀gbọ́dọ̀ jẹ tẹ́sí yọ̀rá ní kó ń bẹ́ àbẹ́ ẹ̀sí yọ. obìnrin tó ń tọ́jú haramu fáwọn yẹ̀wú ní kí sáràmù fún mùsùlùmí. àwọn gbọ́dọ̀ jọ àdùsọ̀sẹ́ ló tẹ̀sí bí nìkan sẹ́ yọra sí àdé yọra ọmọ yẹn pé ìyẹn lè jẹrẹ wọn ọ̀rọ̀ náà tọ́lọ̀ wọn sọ wípé wọ̀tọ̀ àmú wọ̀tọ̀ àmú kò mọ̀ ẹ́ ló ń lọ bọ̀. a ní oúnjẹ àwọn bàkàtà bíyà ẹ̀tọ́ lọ jẹ fún yín afẹ́gbẹ́sùmọ̀ rẹ̀ náà ní dàbá ihò kan nítorí kọ́ dájú pé wọ́n yé pẹrẹ fún nǹkan mi àwọn yẹn ni o <laughs> wọ́n yé pẹrẹ fún nǹkan mi ìjọ lọ́hùn lọ tóbi àìpé wọn tí wọ́n bá pa yẹn ẹ̀tọ́ ni lọ́jẹ́ fáwọn mùsùlùmí sọ́ra àwọn náà gbà ẹgbẹ́ tí yẹn dún kú yẹn dún kú ẹrẹ fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́ wọn gbà para mú ni wọ́n gbà para mú ni nípa bí ọlọ́wọ́ á ní ẹ̀tọ́ ni ká ṣùgbọ́n a máa ń sàlàyé pé tá a bá ń sọ̀rọ̀ ẹ̀rẹ̀ á sọ̀rọ̀ ọdún o torí ọdún ẹ̀sìn nìyẹn ìgbà tí wọ́n ti fi sún ẹ̀sìn àríwá gbọdọ̀ dára láàmú pé gbàtọ́ lọ́wọ́ òkúkú là á lópin ìgbà tá a ti rí àwọn àlàyé àwọn ẹ̀rí rẹpẹtẹ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ àgbàgbé àdínkù ẹni tó ti pé ó lérí ipò òun máa pa ẹran síbò wáyà náà ànábi sọ́lọ́ máa ń sì lọ́wọ́ ẹ̀ ìdìbò wa nà tó wíyàn tí òrùsà ń bẹ́ ń bẹ̀ táwọn èèyàn máa ń sìn ni wọ́n ní kò sí wọ́n tún wá bẹ̀rẹ̀ pé sí ẹ̀yìn ìdùkẹ́ ń bẹ́ ń bẹ̀ tọ́jà táwọn ọ̀sẹ̀ bọ̀ pé kí wọ́n á máa forí ẹ lọ́dọọdún ní ọ̀sẹ̀ ọ̀dà lọ́mú yẹn ní ìrẹsẹ̀ sọmọjábà tó gbé ààyè yìí àwọn èèyàn máa lọ sọdún bẹ àsọdà aráàlú èèyàn gbọ́dọ̀ lọ ẹ̀sìn ní ìjọsìn ní. so kéèyàn wá sí aráka wọn pẹ̀lú ogún pẹrẹ àbí kọ́ máa wọn jẹrẹ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èèyàn náà ti máa wọn sọdún nìyẹn o. sàwọn adé sọ yìí pé nígbà tí àyà yìí ti sọ yìí pé ọ̀tọ̀ àwọn ìlẹ́bí náà ó ti kìtàbà èlò lẹ́gùn ìtumọ̀ rẹ̀ ni pé wọn ọ̀bá àpẹẹrẹ fọ́dún náà jíjẹ́ ni àwọn dábàá gbé ń bí eléyìí wọn nípa ẹni tó ń dájẹ àtẹnìkan bú ọlọ́run jẹjẹ nu wọn fi nígbà téèyàn bá tẹ̀sí ẹ̀tún mọ ẹ̀gbin mọ kò lè sì ṣe mùṣírikà torí ìyàtọ̀ tún bẹ láàrin wọn àtẹ̀lọ́ ìtòrí náà gbogbo wọn lápapọ̀ tọ́ba ti dá ẹ̀ lójú pé ẹlẹ́dẹ̀ kò lè má jẹ àbí ajá nígbà yẹn gan lèyàn mú àwò lèyàn fọ kó tó di wàhálà èèyàn jẹun ẹ̀ dáadáa náà ni nítorí pé tọ́lọ́ jẹ́ fún wa ìmọ̀tọ́dún sàárọ̀ mm, mm. mo sì já sí pé lómi ìtọ́ba lóhun sọdún láàrin wa náà níbi ìdájẹun rẹ̀ ìwọ lọ́jọ́ fún wa náà ogun bíi láti kíyèsí nìyẹn ilé wọn ká fẹ́ bẹ̀rẹ̀ sí yẹn sí ọdún wọn yẹn àtẹrẹ ni kí la fẹ́ fi ṣe yẹn ẹnu lòun ṣe wọlé dí ànábì sí yìí mùsùlùmí láàrin sí àlàálì kí ká jẹun mùsùlùmí ẹ bá láàrin ǹgbọ́n wa lóun ti pẹ̀lú ti sáà jẹun ni àgbẹ̀ ní haram náà nítorí pé òun tó fi porí ó fi po bídíà ló fi porí ẹ̀ gbogbo nǹkan tó ní wọ́n dẹ̀ ní irú ẹ̀gbín kọ́ ẹ̀gbín náà nìyà sọ nípa bẹ́ẹ̀ kákìyèsí abala yẹn ọlọ́wọ́ ni ọ̀tọ̀ ààmúkọ mùhílò ńlá kọ́. bẹ́ẹ̀ náà ìyẹn ni pé ẹ wọ̀yẹ̀ hílò làkún à ń tó tẹ̀ ìmú hàn ọ̀sẹ̀ tó fẹ́ yín náà yín náà lè fún àwọn bàkàtà bí àjẹ nínú ẹrẹ bẹ́ẹ̀ bá dúnbó káàrí nínú ẹrẹ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá dúnbó ẹ̀yin náà lè fún àwọn bàkàtà bí à ẹ lè fún ọjẹ ha ẹ lè fún ọjẹ wọn ni ìyẹn ni wípé wọlé kùn án tó tàyè mọ́ ọ́n mi ń dábàá kékeré ẹ̀yin náà lè fún ọjọ́ náà rẹ̀ tẹ́ bá dún gẹ́gẹ́ bẹ́yìn náà ti ń jẹnu ẹ̀rẹ̀ tí wọ́n náà tí wọ́n dún bú wọ́n lé lè yọ ọmọ àwa ní kíni omi ń bá bí ìmùkẹ́ fẹ́ lójú ọ̀nà ìtẹ̀sán wọ́n ní gẹ́gẹ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam bó ti mú aṣọ rẹ̀ tọ́wọ́ sọ rẹ̀ fún Abdullahi ibn Ubay olùsálùwẹ̀ nígbà tó jáde láyé ọwọ́ àti ibi aṣọ yẹn wọ́n á sọ wípé wọ́n ní òjijì ọlọ́run ara wo lẹ dẹ́wọ̀ yìí abdullahi ibn ubayi ibn saliu ha sulimuna fike azumọ yìí bí aṣọ aṣọ rẹ anabi nìyí tọba kàn yẹn lára a aṣọ rẹ dà ọyà kọpa kọ má fẹ lómi tọba kàn yẹn lára yóò ní ìtumọ̀ lára bóòlù ti jẹ́ òjijì ọlọ́run níbẹ̀ wọn nítorí pé òun sẹ̀sán ni nígbà tó fẹ́ mi yíyà ní gbogbo ńlọ jẹ lọ́hùn tẹ́lẹ̀ ó kú gba gbogbo ẹ̀sán rẹ̀ tẹ́ ó gbà ní ilé ayé ń bí báyìí ìpè aṣọ yìí òun fa aṣọ bò la nítorí pé òun náà ti da aṣọ bò ẹ̀gbọ́n bàbá òun ti ṣe Abbas ọ̀dà aṣọ bò lára nígbà tó dé Madina aṣọ rẹ̀ kan lọ́dà bò lára ìyẹn ni pé Abdullahi ibùdó hadithu kan wà mẹ́ta àbáńkà sọ̀rọ̀ ẹgbẹ́ láti hab ẹ̀là mọ́mìnà ọ̀ gbọ́dọ̀ bá sọ̀rẹ́ àyàfi onígbàgbọ́ òdodo. àti bí ọ̀dà ti gbọ́dọ̀ tí kò jẹun ẹ àbẹ̀ni tó bá ń payà wọ́n lélẹ̀ àgbẹ̀ sórí ìkíni àdínẹ́jọ. afẹ́kàsí bẹ́ẹ̀ nǹkan tá a nífẹ̀ẹ́ sí tó dáa pọ̀ ni nítorí pé ọba fẹ́ ni tí ò nígbàgbọ́ ló ń jẹrẹ á tún fi lágbára sí níbi àìnígbàgbọ́ rẹ ni ẹ̀rọ bí irú àwọn yóò lóòótà káwọn kó tìmọ̀ fáwọn mùsùlùmí lójú àánú wọn bá bọ́ síwájú mọ́sálásí tàbí ń jọba tó léyàbádé àbọ̀ tó yáta ìyẹn lè má fún wọn àìfún wọn yẹn afẹ́ bẹ́ẹ̀ nítorí pé yóò tún fi yóò sí lórí ibi tó gbé dání ni sẹ́yìn bá sì fún kò sí kò sí láì ìmọ̀tẹ́yìn ọba fún hadith wa ńlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tá nẹ́bí sọ́lọ́ àṣàlá sọ yìí pé wọ́n lè yá kólítọ̀ àyàmẹ́dá ìlà tẹ̀kí má jọ jẹun rẹ̀ àfẹ́sí bá ń payà ọlọ́ wọ́n di àgbè lórí pé afẹ́ bẹ́ẹ̀ nítorí pé lọ́ba tó kọ́ bá rí pẹ́ níta àfẹ́ fa ẹ̀mí ẹ̀ sí èsì pé ń ta fún kẹ́mi ẹ̀ fi pa ni tọ́ba gbà náà adùnmí sàkàbò fún islam náà adùnmí tẹ̀jẹ̀gbẹ̀ náà lábẹ́ àyà yìí àtùmárì níbẹ̀ jàwáàzù ìka ìhàrá ìrìlẹ̀ àfáì min àhìlẹ̀ ìtìjà lílẹ̀tọ̀ àlefẹ́ àwọn ọmọlúwàbí tí wọ́n yẹ sàlásẹ́wó nínú àwọn bàtàkà bíyà ìyẹn ló pé tọ́lọ́ fẹ́ dùrẹ́ ọ̀fẹ́ dùrẹ́ àbí kan lọ fẹ́ jínáàdì àbí kan lọ fẹ́ kílóòrù àbí kí ni wọ́n lè kọ́ wọn tí wọ́n tún jẹ́ ẹ̀mí sọ Yorùbá ní wọ́n ti sọ jínáàdì dọ́kítàsì àbí ìlísẹ̀ kan lọ fẹ́ sọ wọn ni ìlẹ́tọ̀ ọ́fíìsì àwọn tọ́jọ́ ọlọ́àbí tí wọ́n yẹ sálásẹ́wọ́ nínú àwọn bàtà dárí àkàtẹ̀ ọ̀rọ̀ sẹ́jú bẹ́ẹ̀ ọlọ́wọ́n lè kó aláǹfààní láti lè yẹjú ẹ̀ ọlọ́wọ́n bá wá ní wàlímọ́ sọ́nàtù mínálímọ́ mínàtì wàlímọ́ sọ́nàtù mínálẹ́dì iná kó tó ń kí dábàá mi ń kọ́ nílì gan. والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا إذا آتيتموهن أجورهن محسنين محسنين غير مسافحين ولا متخذين أخلاق ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين اللهم بارك والمحصنات من المؤمنات ẹ̀tọ́ jẹ́ fún yín láti fẹ́ àwọn obìnrin tí wọ́n ṣàfẹ́wó nínú àwọn onígbàgbọ́ òdodo wọ́n fẹ́ bẹ́ ipò kéènì nìyẹn èyí tó dáa jù ní kó já sí báwa sí ajó onígbàgbọ́ òdodo lọ́kùnrin ká ti kí ni ọ ká fẹ́ onígbàgbọ́ òdodo lóbìnrin ẹgbẹ́ wa ẹ̀tọ́ lọ́jẹ́ fún yín. ìta áyà yìí yóò máa jásí pé wọn gbà lérò pẹ̀lú ọmọ sọ́nẹ́ẹ̀tù yẹn ní àwọn tí wọn ò ti ń sasẹ́wó. ó fi èyí pé ó bọ́ sí ibùkẹ́rí aláṣẹ́wó nínú mùmíní o. ìyẹn ò pé ká sinẹ́sìn ìmọ̀ nìkó lára rẹ̀ bíi ti àwọn kàwárí jù aluwaɛdiya táwọn sọ pé gẹ ó ti ṣe sílẹ̀ àgbègbè ńlá aláàánú ó ti di kékeré yóò ti gbèrè sínú rẹ̀ ìyẹn ò pé ká sọ pé ní ẹ ń bẹ ní mọ̀nsílá tún bẹ́ẹ̀ náà mọ̀nsílá sẹ́yìn ní ìpè táwọn ọmọ ń tẹ̀sílà àwọn ọmọ tẹ̀sílà ni ẹ̀ẹ́n ó ti sílẹ̀ àbíkẹ́ anítẹ̀ láyé bíbá yìí dájọ́ ẹ̀ ni pé àní sọ fún nígbàgbọ́ àti ní pé kí èfèrè ṣùgbọ́n tó bá jẹ́ òbí dàgbà pé àwọn ọkọ yóò gbèrè sínú náà. àwọn òsì ní ju àwọn ẹlmọ́rìtìá ẹlmọ́rìtìá àwọn làwọn yẹn sọ ìgbé ọ̀sẹ̀ sínú. ó wulẹ̀ sí kò lápá nǹkankan lórí ìmọ̀ọ́nì rẹ̀ ìmọ̀ọ́nì rẹ̀ sì tún dàbí àwọn mọ̀lẹ́kà náà ṣùgbọ́n àwọn aṣọ àwọn sọ báwọn ẹni tó wà lórí ìlànà nẹ́bí ṣe máa ń sọ wípé nìyẹn mú mímú bí ìmọ̀ọ́nì ní ẹnìyẹn nígbàgbọ́ nígbàgbọ́ ẹ̀ tó ní ti ń gbé lọ mọ́sálásí ti ń gbé gbàwẹ̀ wọ́n bá ṣe kó ń bí kẹ̀bí rọ́ọ̀tì yìí aláyé tẹ̀lé tọ́lá wọn bá tẹ̀mí tẹ̀mí tán pẹ̀lú wà ní ńlá ìwà ẹsẹ̀ agbèrè tí lọ wù ní. ẹ wà rí kọ́lọ́wọ́ bá sàlàyé kó fi lè yé wa yìí àti alẹ́ rẹ ni tó jóbèrè mú mí náà ni o ó sì ń sàgbèrè. ọlọ́wọ́ wa ní ẹ̀tọ́ lọ́jẹ́ fáwọn àtàwọn bá bẹ́ẹ̀ fẹ́yà o pẹ̀lú mọ́ sọ́dọ̀ tó ní káwọn fẹ́. ìyẹn bí bí àwọn obìnrin tí wọ́n yé so ní palapala wọ́n yé ṣe aṣẹ́wó nínú àwọn onígbàgbọ́ òdodo lóbìnrin wọ́n ní àníyàn kílíà nú àyà yẹn wípé àwọn tí ọ̀sán aṣẹ́wó lọ́lọ́wọ́ ọba ń sọ gẹ́gẹ́ bó ti wà nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba mi tọ́lọ́wọ́ ọba sọ pé mọ̀ sọ̀dẹ́ tí ń gẹ́rọ ọmọ sáà fi ìyẹn ni pé àwọn ẹni tí wọ́n yé ṣe aláṣẹ́wó wàlá mọ̀tẹ́kìdá àti àkàdán tí wọ́n yẹ sí yáàlì wọ́n ní Abdullahi ibn Umar orí sí kéèyàn fẹ́ kọrin yó Abdullahi ibn Umar orí sí kéèyàn fẹ́ kọrin yó radiyallahu ta'ala anhuma wọ́n lọ́wọ́ sọ báyìí níbi ó ti jẹ́ mi sọ pé ẹgbẹ́ gbọ́n tọ́lá òun ni sọ́lá ń bọ̀ wá di ayà yẹn ọlọ́run ni àwọn ẹni tí wọ́n yẹ sàṣẹ́wó náà àwọn onígbàgbọ́ òdòdó ẹ̀fẹ́ wọn bákan náà àwọn tí wọ́n yẹ sàṣẹ́wó من الذين أوتوا الكتاب من قبلكم والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم àtàwọn tí wọn kì í ṣàfẹ́wó nínú àwọn tí wọn fún jẹ́rà ṣáájú ṣáájú yìí ẹ̀tọ́ ni kẹfẹ́ wọn ẹ wá rí ọ̀tọ̀lẹ́ ìbùdó ẹ̀mọ́rù ó lóun ò rí sí kéèyàn fẹ́ kọrin yóò ti ń sápẹ́ wọn lọ́rọ̀ tá a fa máa ń sọ ni pé la àìláwò ṣeríkan ibi ọ̀fẹ́ mẹ́bọ̀ kan àìzọ́mọ̀ min àǹtẹ̀kúlà iná rọ́bà àìsà. ibi ọ̀rẹ́ pọ̀ kan tó tó ewu tí kọrin yóò lóbìnrin ń sọ pẹ́lẹ́ dá òun ní àìsà bàbá lẹ́bọ̀ gbáà ni. níbo lóun tẹ̀sí sọ́nù àyà bákọ́rọ́ ọlọ́ni wàlá tẹ́ńkì ọlọ́mọṣọ́lẹ́gá fi hàtà yọ̀ọ́mìn sọ pé wọn látẹ̀ǹtì ó lélẹ̀ wọn látẹ̀ǹtì gbólógbó sèré káàdì. a ní ẹ gbọ́dọ̀ dẹ́wò wípé ẹ lọ fẹ́ ọ̀ṣẹ́ bọ lóbìnrin tí wọ́n á fi nígbàgbọ́ yìí ò wá nígbàgbọ́ ọlẹ́lẹ́dọ̀ ọ̀hún ní ẹ̀yẹ́sà àti pé ibùdó àbí hasim látọ̀dọ̀ àbí mọ́lẹ́kẹ̀ lọ́sẹ̀ fàárí ẹ̀hún tí àfàwà àbúlẹ̀ ìbùdó máa rúdó ẹ̀ látọ̀ yẹn ibùnà àbí hafiz látọ̀dọ̀ àbí malik al-kifari látọ̀dọ̀ abdullahi ibùnà abbas radiyallahu ta'ala anhuma olè tẹ̀rí àyà wàlá tẹ̀ǹkì olùmọ̀ṣẹ́lẹ́kàtì hatta yu'min wọn láyà yẹn sọ kalẹ̀ kọ́lá ní fàhájáza nẹ́sọ̀ ànúgọ́nà hatta nazalat al-aya allati ba'daha wọn ní àyà ní dáhùn yẹn dúró tí wọn fi fẹ́ràn àwọn yẹn táyà ní ìfipadà wá wọn ò fẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ wọn wọn ò fi àwọn ọ̀sẹ̀ bọ̀ kan rí ó mọ̀ nígbà tó lọ́wọ́ ní ọ̀la bẹ́ńkì olùmọ̀ṣẹ̀ríkà bẹ́ẹ̀ gbọ́dọ̀ fi ọ̀sẹ̀ wọ lóbìnrin tí wọ́n á fi nígbàgbọ́. àtúlẹ́fù náà bá sọ wípé áyà yìí ó dí àwọn èèyàn lọ́wọ́ kò jẹ́ kí wọ́n fẹ́ kan rí ó torí wọ́n gbà kọ́sẹ̀ bọ̀ làwọn náà tọ́lọ́mù wa fi padà sọ áyà yìí padà aya tọlọ wa sọ náà àwọn ẹni tí wọ́n fún tíra tí wọ́n yé sasẹ́wó lóbìnrin wọn àwọn tó ń fún tíra sáájú yín tí wọ́n yé sasẹ́wó ẹ lè wọn ìyẹn àwọn yó wọn làwọn yẹn bá ń fẹ́ àwọn nìsáà ahlil kìtàbì ń fẹ́ wọn. wọ́n lọ rí jàmbá àtúmílẹ̀ sọ̀hábà ọ̀gọ̀rọ̀ náà wọn sábẹ́ ànábì rìdwánù lọ́yà alayhim ajma'in tí wọ́n fẹ́ pípọ̀ nínú àwọn obìnrin kan yó wọn ò tẹ̀ kó burú wọ́n sàdó lórí áyà yẹn sọ pé wàlú wọn sọ adá dúró lẹbi náà wọn tó lè jìdá rà ní nǹkan mi lè kọ ṣèjì aláwọn ẹni tí wọn ti aṣẹ́wó nínú àwọn ẹni tí wọn fún tíra ṣáájú ṣáájú yìí fọjá àlù hádì yìí àyà yìí wọn wá gbé kalẹ̀ ní mọkàṣíṣọdán lílẹ tí fi sọtì bá kọrọ wọn ní tí sọtì bá kọrọ tí bá ń jẹ mọsílákọ fífi ẹkú gbọ́dọ̀ fẹ́ àwọn ọsẹ bọ lóbìnrin tí wọn á fi nígbàgbọ́ ajásí pé àyà àmọ́ iná yìí jẹ́ mọ́kàsísọ̀ wọ́n sẹ̀sà pé ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ ayò àwọn tí ń sáfẹ́ yìí kò mẹ́. ìmkìlà nínú kólé kìtàbí yàtì fi ọmọ mi à tọ́ba ìpa làámọ́lẹ̀ ìpa àwọn bàkàtà bí àná ẹ̀kú sínú ọ̀sẹ̀ bọ̀. wàhálà bíbẹ̀ kọ́ ọ̀sán àtàkùn láàrin àyà kínní àtàyà kejì nítorí pé àwọn bàtàdá bí àkọ́dé ń fásọ̀ ló fi síkírì ìmáàmì ìrìnsìrì kí náà bí rẹ́rì mọ́ọ̀dìrì nítorí pé ọlọ́wọ́ ọba kì í sáyé kẹ́kì í ṣe àyè méjì ọlọ́wọ́ ọba ti jẹ́ yí wa yí bákan ni wọ́n ọlọ́wọ́ nílò ẹ̀kọ́ nílẹ̀ sí ẹ̀ka fàrú mi ní àṣẹ kí fákì àtà àti kèfèrí ni wọ́n sẹ́wọ́n fi hadithi mi wá nínú sahih muslim sátẹ́ni sọlọ́ra sálásọ́lá amálẹ̀ yíkẹ́ ni yóò sálámọ̀ rẹ̀ kì í bá dọ́dọ̀ ẹ̀ tọ́wá ní jù lòun abúgbéra rẹ̀ nìkan ni nǹkan bí ikú bẹ́ẹ̀ yóò sì wọ ní ọlọ́run ọba níbẹ̀ yẹn ló ti kí àdéhùn agbègbè pé hukumu ahli kitabi kò fáárù kèfèrí ni wọ́n má pè wọ́n lẹ́lẹ́ ti kejì mọ́ ọ ọ̀bọ̀ ti yí bẹ́ẹ̀ ọgbọ̀rọ̀ wí bẹ́ẹ̀ mọ́ ọ aláwọ̀ alẹ́ nígbàgbọ́ wọn ọ̀yẹ́ wọn gbò nínú àwọn bàkàtà bíyà àtàwọn ọ̀fẹ́ bọ́ wọ́n sá wà lórí ìpinnu àìní gbàgbọ́ àwọn àdáadáa tí yahoo mọ̀lẹ́bà yìí náà àti kékeré ni wọ́n. àtọ̀rọ̀ lọ́wọ́ bá mi tọ́lọ́wọ́ bá lókè ọ̀kúnlé lẹ́dí náà ó tó kí dábàá wà lóko mi yìí náà á àsìlámù tó bá mi sọ báwọn tí wọ́n fún tíra wà lóko mi yìí náà àtàwọn ẹni tó ṣe wípé wọ́n há fàáyìn ní asilamu tí wọn bá ti wá gbà fàkọfàkọ ní dàda ọ wọn ti mọ nàníyẹn àmọ́ nígbà tí wọn gba islam ń kó kí ni wọn sì yẹn wọn sì nàníyẹn ọ̀rọ̀ lọ́wọ́ bá wà sọ wípé. والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتمهن أجورهن محسنين محسنين غير مسافحين ولا متخذي أقلام ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. láti lè ṣàlàyé díẹ̀ fún wa nípa lílẹ́tọ̀ọ́ káfẹ́ àwọn obìnrin bàtàdá bíyà ìyẹn àwọn tí wọ́n máa ń pàtẹ́wọ́ tí wọ́n ń sápẹ́ tí wọ́n ń ṣe orúkọ Jésù káàkiri láwùjọ wa. àwọn kan náà a gbọ́dọ̀ mọ̀ wípé nínú àwọn ìyàwó tá a gbọ́dọ̀ fẹ́ láéláé ń bẹ bí iye èèyàn bí ọmọbìnrin èèyàn bí àǹtí èèyàn ọba àti àti bàbá lọ́pọ̀ àyẹ̀kọ́ ẹ̀ bàbá nìkan àbíyá nìkan bí ẹ̀gbọ́n bàbá èèyàn àbábúrò bàbá èèyàn lóbìnrin bí àbúrò èèyàn bí ẹ̀gbọ́n ọ̀yẹ́ èèyàn lóbìnrin bí àwọn ọmọbìnrin tí arákùnrin èèyàn bí àbí ìtàǹtì èèyàn bí eléyìí ni àwọn ẹni náà gbọ́dọ̀ fẹ́ nínú pé wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn kan tún bẹ náà gbọ́dọ̀ fẹ́ lórí pé wọ́n jànà bíi ìyàwó bàbá èèyàn bíi ìyá ìyàwó èèyàn ẹ mọ̀ kí wọ́n sọ̀rọ̀ ọ̀daràn kẹlẹ́ ń jọ́ mẹ́ta yìí. wọ́n ní àyàwó lọ bá wọn rúkọ bẹ́ẹ̀ lè fẹ́ lóyún nínú àwọn àdánwò tó ń ṣẹlẹ̀ bí yìí nìyẹn bí irú ọmọbìnrin tí wọ́n wá gbé èèyàn èèyàn gbọ́dọ̀ fẹ́ ó ti bí síbì kan ní kọ́ wá gbé sọ́dọ̀ ẹ̀ pé máa tọ́jú nígbà tí wọ́n fẹ́ lórí márì ni gbọ́dọ̀ yẹn mo bì ìbò ní bí ìyàwó ọmọ èèyàn téèyàn fara bí èèyàn gbọ́dọ̀ fẹ́ àwọn kan tó ń bẹ nítorí a gbọ́dọ̀ fẹ́ wọn nítorí ipá mú yẹn papọ̀ ọyàn yìí àlàyé pọ̀ lórí ẹ̀ pẹ̀lú pé ó ti wáyé lọ́dún méjì àkọ́kọ́ èèyàn ó sì mú ní iye ìgbà téèyàn gbọ́dọ̀ mú ìyẹn ni wípé ó ní òǹkà tí wọ́n fẹ́ kéèyàn fi fa ọyàn yẹn tó di bá sọ wípé haramu ni èèyàn fà ní fífà tó yẹ pé tọ́ bá ti tọ́ ọmọ yẹn bá ti fà báyìí yọ gbẹnu kó mbẹ ọsẹ fẹ yọ kan nìyẹn ọba tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì adúgbẹnu kó mbẹ ọfà kejì nìyẹn ọba tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta tí ó fi pẹ́ márùn bẹ́ẹ̀ eléyìí ó sì wáyé kó tó di pé ọmọ pé kí ni ọ di pé ọmọ pé ọdún méjì nínú àwọn ẹni tá a gbọ́dọ̀ fẹ́ tó lè pa a gbọ́dọ̀ wọn dasìkò kan gbogbo àwọn yìí dáka yẹn láéláé ni abẹ́ rẹ̀ ní kéwù tá a débẹ̀ yìí ó bọ́ sí àwọn tá a gbọ́dọ̀ fẹ́ dasìkò kan òun náà ní àbúrò ìyàwó èèyàn lóbìnrin abẹ́gbọ́n ìyàwó èèyàn lóbìnrin a gbọ́dọ̀ fẹ́ títí bọ́yá àbúrò rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ tí ó fi kú wọ́n tún á wù ọ̀sẹ̀ láàánú wọ́n tún bá a pọ̀ irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ nípa Ruqayya ọmọ ànábì sallallahu alayhi wa sallam àti Ummu Kalthum tí alájà gbàyà tó ń wá fi ń kọrin tó ń fi láì tó sọ ládìdayọ̀ tó sọ di kọrin tí wọ́n lọ wí ìkú wípé òun fẹ́ kìnnìkà lóyún ìwíkú ìlélẹ́yà eléyìí ní ẹni tó fi pa àgbàdo fẹrẹ ni dásìkò kan bẹ́ẹ̀ náà ni èbèrè kan máa ọgbà islam ó sì fẹ́ àǹtí méjì tẹ́lẹ̀ eléyàn náà kó sábẹ́ àwọn ọ̀rọ̀ káńtọ̀ yẹn ìyẹn ni kọ́kọ́ mọ àmọ́ ìyẹn ni kí ọmọ ní ìyá kan náà méjì tí ó fi kan ni o. nínú àwọn ẹni náà gbọ́dọ̀ fẹ́ ó sì pé a kò gbọ́dọ̀ fẹ́ wọn dasìkò kan òun náà ni alimọ́ràtú lè mú tàzáwù ìjátù bìlúwáyì obìnrin tí ń bẹ lọ́dẹ nìkan lọ́wọ́ irú èyí lẹ́yìn máa ń ṣe ìgbàgbọ́dọ̀ bẹ́ẹ̀ o tí tí wọ́n fi fira wọn lẹ̀ dáadáa àbí ìtì ń sopó lọ́wọ́ tí wọ́n fi parí opó. ilẹ̀ mọ́sibíyàtù àwọn ìmọ̀sibíyà abóbìnrin tí wọ́n bá kó lẹ́rú ẹ̀kọ́bìnrin tí wọ́n kó lẹ́rú sì yìí ọlẹ́kọ̀ọ́ fi hàn ọ̀rọ̀ yìí pé yọ̀ọ́sẹ̀ ká ìdá kan lẹ́yìn kọ́fẹ́ sàlejò oṣù kan òun ló ń pè ní kíni o ìtìbúrọ̀ ìyẹn ni pé àtọ̀tẹ́ni yẹn ti rọ́ sí lára tọ́ba ti ṣe àlejò báyìí ó ti gbọ́dọ̀ nù nìyẹn ó ti lẹ́tọ̀ọ́ fún ọ. bẹ́ẹ̀ náà nìyàwó kẹfẹ́ rí tọ́ba ti gba ìsìláàmù ìyẹn ni pé tọ́ba ti gba ìsìláàmù ajá ti kò lè fẹ́ lẹ́yìn ìgbà tó ti kíni o tó ti gba ìsìláàmù yẹn bákẹ́ ní obìnrin tí wọ́n ti kọ́ lẹ́lẹ́ mẹ́ta ọkọ rẹ̀ aró lè fẹ́ ọ àti tọ́ba lọ fẹ́ lómi ìyẹn ni pé dìgbà tí ó fi fẹ́ ẹ lómi bí tá a wà lọ yẹn gan nínú àwọn àyè muharramatu muhakkata òun náà ni al-mushrikatu àtàkù sílẹ̀ ọ̀sẹ̀ bọ̀ ilé kú gbọ́dọ̀ fẹ́ ọ̀sẹ̀ bọ̀ lóde tí a ti gbà fà pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wàlá ẹ̀dẹ́ ń ké wọlé mọ́ṣẹ́lẹ̀ káàdì àtàyè alẹ́ gbọ́dọ̀ fẹ́ ọ̀sẹ̀ bá lóbìnrin tí wọ́n á fi nígbàgbọ́. wọ́lá amátò mọ́mínátò khairu min mushrika àníkọ́jẹ́rú lóbìnrin. ẹrú lóbìnrin tó lóore fún yíjú kẹ́ fọ́ọ̀sẹ̀ bá lóbìnrin lọ kódà kó wù yí ẹlòmíràn ah, ó sì wá fáìn kódà kó wù yí ní sọ́ọ̀tù bá kọ́rọ́ ayé ọgọ́rùn méjì àti mọ́kànlélógún ẹ̀rí níbí báyìí bí táwa lọ ní ẹni wọn ní ọ̀sẹ̀ bọ́ lóbìnrin nìkan rí yóò ní ọ̀sùn tọ́lọ́wọ́n ọba yọ tí wọ́n lẹ̀ lọ́lọ́run sọ wípé. والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم ọ̀ṣẹ̀bọ̀ ni wọ́n ọlọ́run wá dá wọn sàlẹ́sà nínú àwọn ọ̀ṣẹ̀bọ̀ yẹn wípé àwọn èyí tí ẹ ṣàfẹ́wó nínú àwọn ọkùnrin yìí ó ẹ̀tọ́ ni wọ́n fún yín ẹ lè fẹ́ wọn ẹlẹ fẹ wọn wọn ni jùmùhúrù ìlànà wọn ni mọ̀sánà tó yẹn pé ẹni tó yẹ sàfẹ́wọ́ bàbá àjọmọ ọlọ́àbí bàbá àjẹrú ẹ̀rí náà kàkàtà bíyà ẹ̀rí bá sàlàyé fún wa yìí pé àdínà àwọn sálàfù tó ti pé wọn fẹ́ wọn afáwọn ṣáàdì wọ́n ní ọ̀kan náà àwọn ẹni mẹ́fà min ashabi shura ọ̀fẹ́ yahudi yàtọ̀ ọ̀fẹ́ jù. sanadu ọ̀rọ̀ yìí ó gbádùn sa'id bin mansur lọ́yọ̀ jáde nù sunan rẹ̀. hadithi kan tún ní látọ̀dọ̀ jábìọ̀ káfarabalẹ̀ gbọ́ àwọn àṣàrò tí wọ́n fẹ́ kó wáyé. ìwọ́sọ̀ bá ti pé jébìsì àbí jẹ́nẹ́sì lọ́fẹ́fẹ́ ọmọ wa yín ẹ̀ tó bá yẹ kí wọ́n tọ́kùnrin asaru kejì òun lè tọ́wọ́ látọ̀dọ̀ Jabir bin Abdullah radiyallahu ta'ala anhu wọ́n ní wọ́n bí léèrè yìí pé ṣé mùsùlùmí lè fẹ́ Yahudi yàtà ó lè fẹ́ jù wọ́n lè sọ̀rọ̀ àdí yàtà ó lè fẹ́ kọrin ó ti ń sápẹ́ tán ọba Jabir níbẹ̀ tazawwajna bọ́ọ̀lù àwọn kúkú fẹ́ wọn zamana al-fath bil nígbà tá a gbalẹ̀ Kufa pẹ̀lú Sa'd ibn Abi Waqqas wa nahnu ṣùgbọ́n nìyí ń jọ yẹn ẹgbọ́rọ̀ nìyí o la nakadu najidul muslimati kathira. èyí wọ́n máa súnkúra lọ lọ́lọ́kọ̀ọ́rọ́ o làbúdá min fahmi sálàfù sọ̀rọ̀. àwọn ọ̀gá ní kúrò àyẹ̀sọ̀ kalẹ̀ lọ́sọ̀ gẹ́gẹ́ wọn àwọn kan ní wọ́n gbọ́ lárúbáwá wọn ọjọ́ tiẹ̀ ọ̀hún àti ọ̀hún ní ọlọ́lé kí ó tó lè dára bá sọ láàrin ìṣẹ́jú márùn. tọ́ba tiẹ̀ lè sọ náà tí ìbá ti kọ̀ kẹ́kẹ́ wà gbọ́ mẹ́nu àyínà ń tà bọ́dà tùrì gbogbo lábáwá lẹ́nu yẹn kẹ́fà ń tà kẹ́fà á lùkà bàbá parí lẹ́nu kẹ́fà á lùkà náà sì lóyún kékeré kẹ́fà á lùkà lóyún gbogbo lábáwá ti parí nìyí àwọn ẹni yìí gbọ́ èdè lábá dáadáa tó yé yékéyéké ẹtù bá kó délé àdé ẹlẹ́ẹ̀kejì ni pé sójú wọn làlùkùrá ni ń sọ̀kalẹ̀ léyìí tó ṣe pé tí nǹkan kan bá díjú lọ́wọ́ kan ni wọ́n ti béèrè àwọn kan ti yẹjọ́ ọ̀rọ̀ àtàlà fi jèrò síbẹ̀ kó gbọ́ àwọn sọ̀lá ti bàjọ́ wá wọlé o àti sọ̀lá tuntun júlé ògbẹ́ pátá ni ọba wọlé àti eh, jáwọ́ra gbogbo ẹ̀ pátá ni ọba wọlé àti ìnẹ́kísọ̀ gbogbo wọn ni ọba wọlé ṣùgbọ́n ní ọlọ́gá àti bàbá àti sálámù ọ̀sìn àtẹ́jú ọ̀kẹ́ yìí máa ń sọ́ọ̀dì àárẹ̀ ọ̀bẹ́ ti mú ọ̀fẹ́ kẹ́lú ó béèrè lọ́ba bẹ́ẹ̀ tòun ni wọ́n ti gbé gbèsò ìgbéléyè sọ̀rọ̀ ìdè lásán ẹ̀ ṣàlàyé fún adáadáa kó kílíà ìjọ ọlọ́run tẹ̀ kọ́ wọn ní sọ̀rọ̀ àti ìbẹ̀rẹ̀ àti níyà ẹ wá wà ẹni tí kúrò àyè sọ̀kalẹ̀ tí wọ́n gbọ́ yé lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wa ọwọ́ báwa fún ajálù là ń bá bọ́ ẹ dákun ẹ má jẹ́ àgbàgbé o ẹ̀rí wọ́n ní wọ́n bí àbáwa léèrè pé pé mùsùlùmí lè fẹ́ jù lóbìnrin àti kọrin yó lóbìnrin wọ́n ní bẹ́ẹ̀ ni àwa máa fẹ́ wọn nígbà tí ilẹ̀ gúfà tó di kíni o tó di ilẹ̀ Islam kódà pẹ̀lú sáàdù ọmọ àbíwá kọ́ọ̀sù ẹ̀rí ṣùgbọ́n gbà yẹn o afẹ́ máa ra wọn tí wọ́n gbà fọlọ́run lóbìnrin kọ́ pọ̀ gbà ní wọn ọ̀pọ̀ ẹ dákun sí wọn ọ̀pọ̀ nísù. ẹlòmíràn rẹ̀ gẹ́ òun òkò ti lọ́kọ ni àtúntò mi àtọmọ mi kẹ́ ọba ní tí ò ti lọ́kọ bá mi à níjẹ́ òun láàtò oríyàwó gbogbo wọn wọn máa láwọn ti lọ́kọ. ìwọ náà wọn sọ tiẹ̀ wò ní nígbà wọn ọ̀nà ọ̀tọ̀rọ̀ rẹ̀ ah ọmọ àti ìṣẹ̀lẹ̀ tó fẹ́ yà wọ àfáàyè wọlé ní tó gbé wọ́n ní wọ́n mọ̀ yìí ṣe gbọ́mọ̀ yìí sì dá owó ni ọmọ yìí á ó ní àtúntàṣì ah, ṣe kọ̀ adé ti lọ́kọ̀ bó ti wọ́n á. Fúlàní ò sí ilé ọkọ ilé bàbá ẹ̀ lọ́wọ́ ó sì tọ́kọ́ sọ pé àti ah, rà àkẹ́tọ́ wá ah. ọmọ ìyá mi náà lẹ́ni tọ́ wá. Àwọn ẹgbẹ́ yìí báyìí náà ní sókòtò wọ́n fò á ọmọ ìyá mi náà ẹ̀rí afáàní afẹ́ máa ra ọ̀dọ́gba fọlọ́run lóbìnrin ń gbà ni lóbìnrin ààrí wọn gbà wọn wá pọ̀ báyìí ẹni tá a bá pe tá a bá pe ẹ anílẹ́jọ yẹn alájọlọ bí àwọn tó wá ń ṣe wá sí ẹlẹ́gbẹ́dé tó wá ń kó àwọn obì kí ó rí tí wọ́n pọ̀ jàrá àwọn ni wọ́n máa ń gbọ́jú tọ́lọ́kùnrin yóò gbé ń bọ̀ lóhun ti ráyè rẹ̀ bẹ̀ tí ì bá ti pín nǹkan tó ṣe kọ́ máa ní máa nìkan wọ́n ti wá kiri kí wọ́n bá lọ́kẹ́ ń bẹ́rọ̀ lẹ́ wọ́n lọ wọ́n ní ń bẹ lọ́fẹ̀ẹ́ wọ́n lọ wọ́n bá lóru lọ́kọ́ tí kódà wọ́n lọ. ọ̀wá rí kẹ́tọ́ ọ lè kọnu dànù àwọn obìnrin tí wọ́n múra dáadáa wọ̀nyí. ẹ̀rí ó nígbà yẹn àwọn tó gbà fọlọ́n lóbìnrin ọ̀pọ̀ àfààní sọlámù ọ̀rọ̀ jáàna. bàtà wa padà délé ìyẹn ni pé àwọn òpin tó ká má fò sínú àgbèrè láti fẹ́ wọn nílùú nígbà yìí àtìfẹ́ pẹ́ńbẹ́ gbàtà wa padà lé tọ́lákùnà ẹ̀fọ́n akọ̀wọ́lẹ̀ ẹgbọ́rọ̀ yẹn o akọ̀wọ́lẹ̀ wọ̀kọ́ra afáwọn jábìrì wa ni wàá gbọ́ o ìwọ tó ní bi àjẹ́nẹ́ẹ̀tì lọ́fẹ̀ẹ́ àti gírèsì láàyè rí sinẹ mùsùlùmá ìyàwó rẹ yẹn ọkàn bímọ fún ọ lánàá kó máa jẹ aládùn rẹ ni o. wọn ò ní jogún mùsùlùmí o wala yarithunnahun wala yarithunnahun àwọn ọkùnrin ní oṣù gbọ́dọ̀ jogún wọn o kí ni wàá ní kókó ìyàwó torí wọn jáde kó níbi kèfèrí sanabi sallallahu alaihi wasallam ti fún wa lófin yẹn lélẹ̀ ibi la yarithul muslimu likafira wala likafiru limuslima mùsùlùmí ò gbọ́dọ̀ jogún kèfèrí bó ti já pé kí ìtòrí ọ̀gbọ́dọ̀ jogún kíni o ọ̀gbọ́dọ̀ jogún obìnrin yìí pé ọ̀gbọ́dọ̀ jogún mùsùlùmí obìnrin yìí pé àwọn sàhábà gbàgbọ́ yìí pé kèfèrí ni wọ́n. wọ́n lè yàn níyàwó wọ́n á láwọn níyàwó kan bọ́ wọ́n lọ́wọ́ ọ̀fà jẹ́ àti bẹ́ẹ̀ lọ́rọ́ dé rí. tètò kò sẹ́ òsáwọn ẹni tí wọ́n gbà kọ́ lọ́hùn lẹ̀ làwọn ti mú àwọn mọ̀ pé kèfèrí ni wọ́n ṣùgbọ́n wọ́n ti sá òhun lánàá àwọn ìyàwó àwọn kékeré yẹn tí wọ́n jẹ́ kan yó ẹ̀tọ́ ni wọ́n jẹ́ fún wa wọ́n lè sa ọ̀nà haramun alayhim ṣùgbọ́n àwọn obìnrin tí wàá mú ọ̀pọ̀ gbọ́dọ̀ fẹ́ wọn láéláé ẹ wù àkàkàkà tó wá ń ṣẹlẹ̀ ní sùkú. òbí àwọn òbí àwọn òbí kò bí wọn àgbẹ̀ ẹ ìgbàgbọ́ ló mú wa àbí kéèsì ló mú wa. ẹ wá sọ pé ẹlẹ́sìn ìgbàgbọ́ ló mú wa ọmọ ẹlẹ́sìn kèfèrí wa. àwa nìgbàgbọ́ àwọn ní kèfèrí ẹ wo bá ti gbé síra wọn láwùjọ wa ń bí ọlọ́run ọba sùhánà ọ̀dàlá nínú ẹ ẹ ẹ àkọ́bí ẹlẹ́sìn ìgbàgbọ́ lòún fẹ́ ń tiẹ̀ ẹlẹ́sìn ìgbàgbọ́ kò àbọ̀fẹ́ ẹlẹ́sìn kèfèrí kí ló dé nítorí pé ńlọ sábẹ́ ń sì ń pe jésù ní gíní ọ ń pè lẹ́lẹ́dàá kpọ̀rọ̀ bí a ti di asáru yẹn mọ́lẹ̀ kí afọ́ ajá bí rusọ pé àwọn bẹ́ẹ̀ má rí àwọn tó gbà kọ́ lọ́wọ́ lóbìnrin lọ́pọ̀lọpọ̀ síbẹ̀ náà ló ti rí tí wọ́n náà rẹ kankan mọ́ gírèsì àti jẹ́nẹ́ẹ̀sì. láti sọ wípé irun táwa fi yàtọ̀ sáwọn ẹlẹgbẹẹgbẹ oníjọ níjọ ní rìn táwọn bá ti fẹ́ sọ̀rọ̀ sí wọn ọmọ àgbọ̀ ti dáàbò sún nẹ̀ lásán lọ́rọ́ wọ́n ń dọ́gbọ́n fún ọ ní o ike bá a ṣe sọ yìí lórí kìtàbọ̀ súnmọ́ yìí náà là ń pè pèlé lórí. ẹ parí rẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ gbọ́ wí kẹta sí torí wọn bẹ wí kẹta wá ìwà jábọ̀. ẹ kẹta yẹ wọn fi ilẹ̀ fọ́gà ẹgbẹ́. ọ̀rọ̀ ni ò clear rárá. fọ́ndà ló nìyẹn ẹni tó dẹ́gbẹ́lẹ̀ ló ní ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n ẹni tó bá gbé tó bá wà lórí ìlànà àwọn sẹ́lẹ̀ ìyẹn sọ pé no no kọ́ńtà táwọn ọlọ́ọ̀gbẹ fún òun lẹni tí ó pinlẹ̀ Islam yìí gàngàn ká ló tọ̀ wọn àdébí sọlọ rẹ̀ sálà àtàwọn sọ̀hábà àwọn yẹn lálọ́ bá tó yẹ kó àwọn ni wọ́n pinlẹ̀ ọlọ́run gbogbo ẹni tó wà láyé kò sọ́kẹ́ ẹni tó ta bọ́kẹ́ àwọn sàdé wọ́n fi sàwọn lẹ́tà tó yẹ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin náà òjijì á wá fi ẹ̀kẹta yẹn sí ike ẹ̀ kí sì làgbọ́yà àwọn ẹni ìṣáájú eré àwọn ṣáájú àmẹ́bí lórí àyà mo rò bá ti gbẹ́yọ̀ kẹ́ mo bá yà ẹ́ bẹ́ẹ̀ kan èyí tá a gbá mú òun ni bí afárá jábìrì sọ yìí pé afẹ́ máa rí àwọn tó gbà fọlọ́run tí wọ́n jẹ́ mùsùlùmáàtì lóbìnrin wọn pọ̀ nígbà yẹn nígbà táwọn ti padà délé kọ́ àwọn padà dé kí ni àwọn pọ̀ wọ́n lẹ̀ àwọn eléyìí lọ́ọ́ ká fi àgbọ́yé tán káàní ẹ̀ máa fi tú àlùkò àánì ìnífẹ́ tó bá sọ̀rọ̀ ń tàbí ọ̀tọ̀ fún ní a máa nù mo wí wí sáré ẹni ní torí ẹ̀ fèsì lórí ọ̀rọ̀ wọ́n lọ́mọ. nínú hadith abi mi tún wọn ni ọmọ òrùn ní sọ lẹ́sà mo fẹ́ kọ́ kọ́lẹ̀ kọ́lẹ̀ ọ̀ká tàbá ilé ẹ̀rí ẹ̀rí làwọn bá fi mara wọn sọ̀rọ̀ àbáde bá sẹ́ńtì lẹ́tà sí ọwọ́ rò límọ̀ pé èsì tó fi ní kọ́lẹ̀ àhàràmù yìí ṣé wọ́n ní kí n fẹ́ jù ní ọ̀ká tàbá ilé yìí ọmọ òrùn ní sọ pé wọ́n ní o ẹgbọ́n yẹn o mi sọ pé wọ́n ní o walakinni khiftu an tu'atu al-mu'minati bil-iman sùmẹ́rù ń bà mí kọ́ máa ti fáwọn aláṣẹ wó òǹlẹ́ lọ fẹ́ nínú wọn. sẹ́wọ̀n yìí pé ká ṣe sìnà kìí sára àmúlọ́dọ̀ sí wọn nígbà tí wọ́n yé ṣe mùsùlùmí. àtọ̀ má tàá bá àyàgbẹ́ má tàá bá àtàrà ìjẹ́nẹ́bà má wẹ̀ yóò nọra ni tọ́ba lọ tọ̀ ó mú tọ́lẹ́tò yóò fi nura ọ̀bẹ̀yà gbẹ tọ́ba tọ́ba ṣe jàǹdà bàtà yóò fi kankan nu ara yóò máa bá tiẹ̀ lọ. àmọ́ àwọn ọmọọ̀rùn ni ẹ̀rù ń bà mí nígbà tí ò sí kankan tó máa tí ó tí ó tí ó sìn wọn lọ́wọ́ gbàgbére ọ̀dà kọ́ máa ti pa lásẹ̀wọ̀n lẹ́ẹ̀ máa lọ fẹ́. àwọn òfin hadithi àyíṣà tẹ́sán bẹ̀ radiyallahu ta'ala anha tóní tàkàyàrú nínú fọ́ọ̀kìkò ẹsẹ̀ sábì dẹ́ba máa da àtọ̀ yín sí ẹsẹ̀ sáárẹ̀ wọ́n ti xulẹ̀ ẹ̀tìfà ẹ̀tìfà ni ẹ fẹ́ àwọn ẹni tẹ́ jọjọra yín nínú àgbọ́yé nínú ẹ̀sìn wà á ń kíkú ilé ìhè mu irú wọn náà nìkan ẹ̀kọ́ wọn yẹn àdídìlé yẹn gbádùn ní sọ̀hìn ìjà rẹ̀. mọ̀rọ̀ bá nìyẹn ti bẹ́ẹ̀ mọ̀rọ̀ bó ti jẹ́ ọ̀rọ̀ kejì tá a tún mú wípé bó ojú ó ti àmọ̀ bóyá pọ̀ mọ́ ọkọ̀ tí ọ̀fẹ́ fẹ́ láàrin àwọn tí ń sápẹ̀ ọ̀dọ̀rọ̀ méjì sọ eléyẹn jẹ́ nǹkan tá a lè fi ṣe uh, àkíyèsí. nípa ẹ̀fẹ̀ kiri yó àbẹ̀ nífẹ̀ kiri yó ó jẹ́ kí kìnnì ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kọ́ máa wá sí ẹ̀mí ẹ̀ wá tún fi ọ̀rọ̀ sí di ọ̀kìlẹ̀ ibn Umar radiyallahu ta'ala anhuma táwọn fìdí ẹ̀ rí i pé àwọn sákẹ̀tì ẹ̀ dó lórí yìí pé àà ló tó kéèyàn máa kiri olóbìnrin kan lọ́ọ́ fẹ́ yìí wá òun lẹ́lẹ́dà òun ọlọ́run bá wọn sọ pé wà lè mọ̀ sọ̀nà ẹ̀dùnmínà lẹ́bí iná ohun tó lè kí dáàbà mi ń tọ́ bí lè kọ́. sọ̀nà ẹ̀dùnmínà lẹ́bí tó kí dáàbà mi ń bí lè àwọn ẹni tó ní gbé wọn èyí sá aláṣẹ́wó ẹ̀tọ́ ni wọ́n jẹ́ ọkùnrin láti fẹ́ wọn nínú àwọn tí wọ́n fún ní tíra àwọn bàtàtà bíyà tí wọ́n fún wọn tíra ṣáájú ṣáájú yín. ọ̀yà. ìdá àtàntúmọ̀húnmá ojúrahùn. nígbà tí ẹ bá ti fún wọn ní owó nfẹ̀ǹfẹ̀ wọn dájú fún wọn lówó nfẹ̀ǹfẹ̀ wọn fìyẹn pé wàá sanwó máa rí yẹn àti hakul mara gbogbo adá nígbèsè lọ́rùn ẹ̀dá kan ẹ̀jẹ̀ àsán o mo máa ń wí ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ òde ìyàwó kọ̀ọ̀kan tí mo bá lọ ìgbé ẹ má gbọ́n àti àti sọ àti sọ gbogbo gbà àti sọ ni ọmọ ẹlòmíì sì ti fẹ́ pé mẹ́rin márùn báyìí wọn ò sẹ́ kankan ọmọ àgọ́ àti sọ ni njọ́ta wọ̀ kẹ́ bá wà lágbára tó di yíkó lóun fẹ́ kò nílẹ̀ nìyẹn sọ wípé sàdáàkì ọ̀hún kẹ ogún fóun kẹrẹ kò fóun à lẹ́yìn ọmọ mélòó wọn ni bẹ́ẹ̀ ni kò fóun àti sọ lọ́pọ̀lọpọ̀ yìí sì máa ń wí ẹ lọ́kọ̀ lórí lórí bàkàtàbíà ọlọ́run ni wọ́n lẹ́tọ̀ọ́ ẹ lè fẹ́ wọn wọ́n lẹ́tọ̀ọ́ nígbà tẹ́ ẹ bá fi fún wọn ní owó fẹ́ǹfẹ́ wọn gẹ́gẹ́ bó ṣe já sí pé wọn yìí sá aláṣẹ́wó ẹ náwó fún wọn wọn ní jábìr bùnà abdullah àti amiru ṣáàbì àti ibrahim nàkàí àti alhassan albasri wọn ní sẹ́yìn yẹn tó bá fẹ́ òkìrì kan kọ́ńtà àdájú kọ́bílà tó kú lè yí bi ha anáhu yóò kó bẹ́yìn náà kó ma wọ́n sọ̀rọ̀ tó alẹ́ yìí àbí wọ́n sọ̀rọ̀ tó alẹ́ yìí ma bá zara láha mínà lè máa làwọn àbá yìí fi díẹ̀ múlẹ̀ pé bí yẹn bá fẹ́ bì kan ọba lọ sí palapala èèyàn lèyẹn ti ń dá bitọ́bitọ́ lórí ẹ̀ o ìgbẹ́ hàn obìnrin yìí wọ́n fẹ́ fẹ́ kó ti yọjú kó ti yẹjú ọ̀rọ̀ bó ṣe lọ ṣe sì mẹ́nì kó tó di pé yẹn wọlé sí wọn là máa máa sún wọn káàkiri gbogbo ohun tí obìnrin yẹn bá gbà pátá wọn ni ọ̀dà padà ẹ̀rí òfin ẹ̀yí pé lọ́lọ́run ti ṣe ìṣèrọ́ọ̀tù pé kí wọ́n má jẹ́ aláṣẹ́wó ó yẹ pé wọ́n bá mọ̀ pé aláṣẹ́wó ni àwọn pé aláṣẹ́wó ò ní rẹ̀ sí o láàrin ìgbà tó ń yẹjọ́ lọ́wọ́ lè tó sì lọ sáfẹ́wó pẹ̀lẹ́ nìkan ní ẹ̀ bá ti kó ogun tẹ́lẹ̀ yẹn ọgbà rẹ̀. ọlọ́run bá wá sọ wípé mọ̀sìnì náà wá ìrọ̀ musa fi fi ẹ̀. torí bẹ́ẹ̀ ẹ̀yin náà fẹ́ wọn ni wáyọ̀rọ̀ musa fi kí náà ẹ má yọ oníbàjẹ́ wọ́n lá mo tẹ́kìlì àhàdá ẹ̀ ti gbọ́dọ̀ mú wọn lálẹ́ wọn ni wọn ká mọ ṣàròkàn ìsọ́n fìdíṣà bọ́lọ̀mù ti dábàjẹ́ mu wípé obìnrin téèyàn ọ̀fẹ́ kọ́ máa yà lábẹ́ o kọ́ máa yọ ní ìsìlẹ̀ bẹ́ẹ̀ náà ni kọ́kùnrin náà rí bẹ́ẹ̀ o aláìkí ni ẹ̀ ń já tó ti jẹ́ sùn obìnrin mi ò ní yà lábẹ́ o ó lè jọ ọkọ ní ọ̀yà oníbalabala ọ̀yẹ́kọ́ takura àwọn bẹ́ẹ̀ tọ́lá jọ ó lè balà lọ́wọ́ orí gbégbé gbégbé wálé gan lọ́lọ́sọ pé dáhùn mùsáàmì hìn ọmọ àyà aláfẹ́wó wọlá mùsẹ́fì ní àkàdáni wọ́n sì máa yálè kọ́ máa jọ ọkùnrin bí wọ́n máa yálè ó sì wà ní sọ́tù sọ́tù nìsọ́ ẹ̀ ọlọ́run wọ́n sọ pé wọ́n máa ń yẹ gbọ́rùn bí ìmọ̀ràn. wọ́n máa ń yẹ gbọ́rùn bí ìmọ̀ràn ẹni yóò tọ́ bá wá pẹ̀lú ìmọ̀ọ́nì tí ń bẹ fún ó tún lọ wù aláìní gbàgbọ́ iṣẹ́ ẹ̀ ti bàjẹ́ ó ṣe ìṣe aláìní gbàgbọ́ ó ṣàyẹ̀ ti gbàgbọ́ pẹ̀lú ìmọ̀ọ́nì tó wà fún. ó jó nígbà tó dodo ọwọ́ á di kèfèrí ọ̀kan tí àbídọ̀ àmàlù wù pápá iṣẹ́ ti bàjẹ́. ẹnì ẹ̀dẹ̀ sì máa pàdánù nígbà tó bá di ọ̀gbìn dàlùkìyà. آياتي رضي أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم فاغسلوا وجوهكم أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وانصحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم أو جاء أحد منكم منكم من الغائف أو لامستم النساء أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا فتيمموا صعيدا طيبا فامسحوا فانصحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم وليتم نعمته عليكم لعلكم تشكرون آية هي آية لك فنما إلي قد آية الأمر بالوضوء آية ضم لا الولاء اللهم أن يا أيها الذين آمنوا أيها نبقى إذا قمتم إلى الصلاة نبقى تبقى لكم آية ينبقى لا الولاء nígbà tẹ bá fẹ́ dìde lọ kírun wọ́n ní ṣùgbọ́n àṣẹ yìí ọ wà lọ́rùn ẹni tó bá dẹ́gbin ní ń jẹ́ dandan fún àṣẹ yìí yóò jẹ nǹkan tá a fẹ́fẹ́ ni tí ó bá wà ní mọ́tótó wọ́n láti rí nínú àwọn àfọ onítọ̀fíìrù wọ́n ní fẹ́ rí àṣẹ ká ṣàlùwàlá fún gbogbo òru ọ jẹ dandan nígbà tí Islam fẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n padà wá parẹ́ alimami ahmed rahimahullahu ta'ala wọ́n gbé gbà látọ̀dọ̀ suleiman bunu burayda ani abiyi wọ́n ní tẹ̀ra nẹ́bi sallallahu alayhi wa sallam a máa salwala ní gbogbo irun kọ̀ọ̀kan ìgbà tó wá di ọdún tí mọ́kàdínlẹ̀ islam ó salwala ọwọ́ salwala débi ẹsẹ̀ ọkẹ́ pa ìbọ̀sẹ̀ lásán ọwọ́ apàdà bí ó fi irun rẹpẹtẹ ó fi àlùwà lẹ́yìn ọ̀kan péré ó fi kí gbogbo òru. ọmọ òru wa ní ìrìn òjijì ọlọ. ẹnikẹ́ ló máa sí nǹkan kan èyí sì ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. wọ́n ní ìrẹ̀ ọmọrù mo mọ̀ mọ̀ sí ni kì í ṣe pé mo sì ń ṣe o. wọ́n ní pẹ̀lú báyìí ni mọ́ mùsùlùmí ti gbà wá àti àlùsùnẹ̀ a ti máa kílẹ̀ àti wá wípé tíyẹn bá wà ní mọ́tótó kì í ṣe dandan ni kí ìyẹn lálùwàlà nígbà tó lọ́wọ́ lọ́wọ́ máa já akẹ́fẹ́ bẹ́ẹ̀ ni tíyẹn bá fẹ́ ṣe. ọ̀yẹ́ wàá túmọ̀ ọdún wọ́rọ̀wọ́rọ̀ láwọn kan máa ń wí àwọn ní àwọn ní forty days tí wọ́n máa sọ wípé ẹnìkan sálọ̀ ogójì ọdún àlùwàlà ìṣáì bí ń ká sùn wọn ní oṣù yóò wá kú ní àyẹ̀wò ló ti jẹ́. lẹ́yìn tí hadith sọ wípé àyè àyínú wìkà ọ̀sẹ̀yìn ìgbésẹ̀ rí ojú o wìkà ọ̀sẹ̀yìn ó kú fúrọ́ ni. lóbi agbẹ́rin tá a bá kódà bá gbàlagbà kọ́ ọ lẹ́kọ̀ọ́ yẹn ká bá rí. ọyà yín lẹ́nu àbí <laughs> mọ́tò gbà tó ti já pé ó ti fi jú torí ìdáná mọ́tì láyé náà ìsàtìlákọ́léwéká tójú méjèèjì bá ti sùn báyìí ó ti dókun yẹn lẹ́nìí ni. ẹsùn ọkì ní kẹta máa ń ti ń gbà kékeré báyìí tá a fẹ́yìn lélẹ̀ báyìí. tí yọ̀ọ́ máa ṣe tí yọ̀ọ́ máa fún atẹ́gùn lọ tí yọ̀ọ́ máa fún bọ̀ ẹ̀dẹ́rẹ́ iṣó máa lọ máa bọ̀. tí yọ̀ọ́ rìn ìdí sókè báyìí tí gbórí lẹ̀ tí yọ̀ọ́ máa ṣe báyìí tí máa fún bọ̀ tí máa bẹ́ẹ̀ bá tún gbé ẹlẹ́kùn mbó ló ti mọ̀ pé ọjà jà bí ọjà yìí ẹ wá lẹ́nu kan àbà àbà àbà àbà ìgbé ń sùn ní ìta ìwọ náà máa gbọ́ àwọn kan ní wọn sùn wọn náà wà máa sùn orí ẹ̀ máa yí. torí wọn táwọn sọ̀hábà náà ẹ̀kọ́ náà kọ́ wa lórí pé tá a bá fẹ́ tẹ̀sí báyà máa tẹ̀sí pẹ̀ lágbọ̀ọ́yé àwọn ènìyàn náà wọ́n ní kò sígbà táwọn fẹ́ sọ fún máa lọ bá dẹ́bí àwọn fẹ́ bá lójú àwọn máa tó sùn táwọn bá wò pé ọmọ àti àwọn ọmọ àti wọn ó fi ẹgbẹ́ kò gbogbo ṣe sínú tẹ́lẹ́dẹ́ òṣìṣẹ́ ọlọ́sọ̀lọ́lọ́ àìsàn akébí àmì olèké níbẹ̀rẹ̀ òru olèké láàrin òru olèké níparí òru ó ti sẹ́ndì kọ̀ǹtíṣà tí òfin ní sihárọ̀ jù fún wa. àwọn sọ pé nìkan ń bẹ àti owó alẹ́ tẹ̀sí ìjà nẹ́bì lọ. ìgbé gbogbo ìṣáyìí nìyí o gaskiya àlọ́ alátọ́ fẹ́ ní ìṣáyìí náà ni ó fi ká ó jìnnà yàtì báyìí kò yẹ kí yàtì aklul muslim alimutẹ́bìrì lè súnà ti tẹ̀bí sọ́lọ́ àtàlẹ́ àdéhùn sọ̀dẹ́kọ̀. làákàyè mùsùlùmí ti ń mọ́lú àdébì dáadáa kò yẹ kọ́ gbà lódodo mùsùlùmí lè gbà mùsùlùmí mi lè gbà o mùsùlùmí ti ń fọ́lú àdébì òṣìṣẹ́ kíni o kò ní gbà lódodo. pàápàá jùlọ ní ẹ̀ka bẹ̀rẹ̀ tó wá lọ sí rẹ̀ ní hadithi bí alẹ́ àyínú wìkẹ́ òṣìṣẹ́ ìgbésẹ̀ rí ojú yẹn ó kú fúrọ́ ni àyìnàná mọ́tìlá àyìnàn tójú méjèèjì lè ti lè sùn báyìí ẹ̀sìtà fúlákọ̀lùwíkà ó ti jókun nílẹ̀ ni bóun ló ti wá mọ̀ bóyá ẹ̀kúkú lẹ̀lẹ́ jáde lójú oorun àbíkọ̀ jáde tòtòrí bẹ́ẹ̀ sálọ alábàjá sálọ aláàdì ìgbọ́n tí ọ̀bàjá kákàn sí àfẹ́ bẹ́ẹ̀ ìbùn jẹ̀rí òun náà gbé gbà wá ó ní alifásitì lónìí mo bá ṣe ó ní mo rí jábìrì wọn àtúlá ní máa ń kírun gbogbo òun yóò kí bí wòlò ìwà ẹ̀ sádùn bá ti já o lè sọ aláàárọ̀ o ò dẹ̀ sùn ẹ̀yọ́ ọkùnrin bẹ́ẹ̀ tó ti yé o ò yá tó o ṣe kẹ́kẹ́ o ò sùn o lè fi káyìí là o fi kálàǹdàrì o fi mọ́gárì àti kíni o àti ìṣá òun bá nìyẹn ti wọ́n ní sẹ́ wàhálà fún ajáfẹ́ tó bá wá dín kó lọ tọ̀ àbọ̀tẹ́gbìn yóò sàlùwàlà alùpùpù yóò sì wá pa kófì rẹ̀ pẹ̀lú kí ni omi tó sẹ́kù ní ọwọ́ rẹ̀. mo wá nílẹ̀ bàbá abdullah. so ewu tó ń ṣe yìí làákàyè rẹ ló fi ń ṣe. àwọn olùbí làákàyè mi ṣe òbí kò ṣe pé mo rà nẹ́bì tí máa ń ṣe bẹ́ẹ̀ ó fi hàn pé nẹ́ẹ̀lì mi náà fi ń ṣe. ó lè pé sálọ̀ wà lọ́wọ́ bá ti já báyìí láì bá àláì sí ó lè fi kí gbogbo òun ọjọ́ kan. ó dẹ̀ sùn ó yà bẹ́ẹ̀ ó ṣe kankan òòso ẹ fi kírun náà báyìí ní Ibn Majah ti gbà wá Imam Ahmad lakọta wọ bẹẹ dùlẹ ibùn àdùlẹ ibùn Umar ọni. أرأيت وجوه عبد الله بن عمر لكل صلاة طاهرة كان أو غير طاهرة عمن هو أني أواريني الولاء عبد الله بن عمر إمام في بطول أمني وقواني ممو عمن هو yàtì níbo nìyẹn ti wá látọ̀dọ̀ ọ̀tà nílé yẹn ti wá. أن عبد الله بن عنزرة عنزرة بن عدي بن عمرو عامر بن البطيل حدثها أن رسول الله صلى الله عليه وسلم كان أمر بالوجوب لكل صلاة طاهرة كان أو غير طاهر فلما شق ذلك عليه امر بالصوت بالسواك عند كل صلاه ووضع عند الوضوء عنهم الوضوء ووضع عنه الوضوء الا من حدث فكان عبد الله يرى ان النبي قوة على ذلك كان يفعله حتى موت. ẹ lọ́kẹ̀já farabalẹ̀ kọ́ hadithi ẹ gbọ́ bẹ̀rẹ̀ sí oníbèrè tí wọ́n ní mọ́ ahmed gbẹgbẹ́ alágbọ̀dọ̀ ọ̀bẹ́dùlẹ̀ ọmọ abdullahi ibùdó ọ̀nà kọlọ̀ wárí àlù aláàbí abdullahi ọmọ ọmọ òru máa ń ṣe ní gbogbo ìgbà tí irun bá tó ọba ọba àjásígbọ́ wà ní mímọ́ àbí sí mímọ́ ṣáwọ́ sálù aláwọ̀ amadu mbọ́ló ti rí ohun tí ń ṣe ọlọ́wọ́ yìí pé asuma ọmọ zaidu ọmọ kàtọ́ ó ní sẹ́rẹ́ abdullahi bọ́nà أبي amir بن lọ́kọ̀fẹ́ ọlọ́sọ صفو wùdí òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n pa á láti pé kọ́ máa sàlùwàlá fún gbogbo òru ọba wà ní mọ́tótó àbí kò sí ní mọ́tótó ṣùgbọ́n nígbà tó ṣòro fún wọn wá padà pàṣẹ pé pákó ní kọ́ máa ní gbogbo òru wọ́n wá gbé àlùwàlá yẹn kú òfin illa min hadath àbí tẹ́gbìn bá wáyé wọn ní abdullahi ibn umar òun wá rí bóun lágbára àti máa sọ̀rọ̀ lápò lé bóun nítorí ẹ̀ ló fi ń sàlùwàlá sàwa àlùwàlá já o àbí kò já o ó wá ń sàlùwàlá yẹn fáá tó fi jáde láyé wọn ní báyìí ni Abu Daud ló ti gbẹgbẹ wá rẹ wọn ní wọn ti abdullahi ibn umar máa wá ń sè yìí àti bó ṣe dúró mọ yìí aláyé subahana ló wúgọ lẹkùn pẹ̀lú pé ó sì ṣàlùwàlá yẹn tí ó pérépéré ó ń jẹ́ ìtọ́ka pé a fẹ́ kà sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù lànà jùlọ títí yẹn bá lè ṣe ìdá. àbùdá ó dùn fún gbẹgbẹ alákòóso Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma bọ̀rọ̀ báwọn yẹn ti kílíà yìí pé yìí ṣe dandan ṣùgbọ́n tí yẹn bá lè ṣe. tòkì bẹ́ẹ̀ ni alákìnnà aláàmọ́ tàbí ẹ̀ẹ́dùn bó ṣe wà nù lànà ọgọ́rọ̀ àwọn olùmọ̀. وعن أبو داود لقد عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم خرج من القلاع فقدم إليه طعام فقالوا ألا نأتيك بوجود فقال بوجود بوجود نعم فقال إنما أمرت بالوجود إذا قمت إلى الصلاة آري أبو داود بن لقد عبد الله بن عباس رضي الله تعالى عنهما وعن الله صلى الله عليه وسلم قال ìgbọ̀nsẹ̀ ọlọ́yàgbẹ́ gbàtọ́ wa parí ó dé wọn agbóúnjẹ nga wọn agbóúnjẹ wọn wá sọ fún mi náà sí ìta bí wàá dóògì ṣé kákúkú bọ gbé ìgbà àlùwàlá kọ àlùwàlá gẹrẹ ìdí ọlọ́run àlùwàlá kò ṣe bóúnjẹ lẹni jẹ ẹnìnàmọ òmíràn tòbí ń wọdọ ìdá òmùtò ìlà ìgbà tí wọ́n pa mí láti pé kí n sàlọ̀ aláwọ̀ ni ìgbà tí wọ́n bá fẹ́ lọ sí kí ni o wọ́n bá fẹ́ lọ kí o. wọn bá yẹn tẹ́lẹ̀ mi ti ṣe gbà wá àti nàṣáyé ìmáàmù tẹ́lẹ̀ mi sọ pé hadithi hasan ni ìmáàmù tẹ́lẹ̀ mi ti wọ́n alátọ́dọ̀ abdullahi ibn abbas rọ̀jà lọ́kà lánàgùmá wọn làwọn wà lọ́kà anabi sallallahu alayhi anabi sallallahu alayhi wa sallam wà fa ó ti yẹ bí tọ́ àmì wọ́n á lọ gbóúnjẹ fún wọ́n ní òjijì ọlọ́run tó ní sálọ àlá ni òjijì ọlọ́run ní àá fúnlẹ̀ dẹ́bí ní sálọ àlá àwòsàn lé fa àtàwà jọ tí n mọ̀ fẹ́ kí ni tí n wà á ti sálọ àlá. má tún fàṣẹ jù lọ ẹlòmíràn ti fẹ́ tí ó ṣe kiri o tí ó tí ó jẹun lọ́ba tó ní ọgbọ́n òun ṣe kiri o wọ́n bọ̀ ń béèrè ìgbà lò àlábọ̀ wọn sálọ la àwọn bá ti wá ti wọn wá sí la wọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ wa gbọ́ láti wá iṣẹ́ àlọ́ ó sì tún bá wà á kọ̀tún náà níbi tàbí rẹ̀ iṣẹ́ àwọn tó afáyè bẹ̀rẹ̀ rẹ̀. Thank you. الخامس السادس káwọn èèyàn ní sòrò aláṣẹ torí lẹ́wọ̀n ọ ọ̀tọ̀ nìyẹn. ẹ̀rí pé ìtẹ́ máa gbọ́ òun ní ta ayẹ̀rọ nínú tó fi kún fa iná ilẹ̀ ẹ̀ kọ́ tẹ̀sà. eléyìí ta ayẹ̀rọ nínú tó fi kún wà kí olè àtìfá mọ̀rọ̀ bó ti ń sìn wà á kì ó ilé yìí níyàn ti ní ẹ̀yà àdébì àyà wọ́n sọ pé yẹn wà ní sọ̀kè jáde náà bá parọ́ sí o. Thank you àkọlẹ̀ balàdà o yóò filẹ̀ kọ́ máa lọ sọ́ọ̀tì ni àti pé wọ́n ti ẹ̀ ní máa yóò jọ máa pàtẹ́wọ́ ńlé náà ni wọ́n bá dòrò tó bá ń ká sùn báwọn wọ́n máa pàtẹ́wọ́ ńlé jẹ pẹ̀lú bọ́ọ̀n lórí tó fi lọ fẹ́ náà àkọlẹ̀ balàdà o wọ́n kẹ́lẹ̀ máa ti wá sí mọ́ yóò sọ kó tó bá kú tó ti yẹ yóò sunkún tọ́ba kú torí wọn ní áyà pé ẹni tọ́ba àwọn tó kú nù yín wọ̀nyẹn lọ́rùn náà ń dùn àjà wọ́n fi ìyàwó lẹ̀ ìyàwó tó fẹ́ tó jẹ́ rú bẹ́yẹn náà eléjì pàpù yẹn náà òun náà wà lẹ́nu tó máa sunkún òun ní sọ fẹ́ torí pé òun máa ń sáfẹ́ tó ṣùgbọ́n máa fi wá àti tọ́lọ̀mbá ni ọkọ àwọn pépè bá kú sí ìyàwó ẹ̀ náà tẹ́lẹ̀ ẹ̀ kó pépè wá gbàpà mọ̀ bó ti rẹ̀ ní sí wọ́n máa fi wá àti yàtọ̀ sáwọn obìnrin yẹn wọ́n gbọ́ ọgbọ́n bí inú wọn nú kó bá nìkan tọ́ba tí lóhùn ti ń dán ọba yóò tún lóhùn ọ̀sẹ̀ mọ́ ọba bí wọ́n tọkùnrin yẹn kú ọba tún lóhùn ti mùsùlùmí. ẹgbẹ́ ìdá lóhùn àtìgbọ́pẹ́ ni nìkọ́lé ọlọ́kọ̀ pàjù áà òun lọ́lẹ́ gbà ni. òun ti gbọ́ gbòòrè àwọn àwọn èso ń jàǹbá yóò ti gbọ́ wípé nígbà ọmọkùnrin ti wá òkú àwọn nìkan làwọn ti gbogbo dúkìá. bọ́ọ̀ bá yẹn ṣe ẹ má da kiri burúkú ní lówó igbó ń gbàfà ológun ní ọkọ ní òwúlẹ̀ fẹ́ lásán tó inú dúkìá ọkọ yẹn ọlọ́wọ́ àlọ́. kíyẹn tó bẹ alihamdulilayi irú ohun tá nìyẹn kọ́lọ́n lè dúró sí islam yẹn kọ́ má tún padà ń gbọ̀ báyà. tọ́lọ́pọ̀lọpọ̀ wọn gbọ́n lásìkò pé wọn náà tọ́lọ́pọ̀ fẹ́ lọ́ọ́ fẹ́ kiri ó ó yẹ kó jẹ́ kí làákà yí ẹ̀ tó pé dáadáa. inú ọmọ tó ní wọn dúpọ̀ ni pé tọ́lá ti di kó òun bí ọmọ bíi mẹ́rin fún ọ wọ́n lè fún ọ ní ògùn èkúté jẹ ọ̀bọ tí ó ń wàá ni ti kú báyìí gbogbo dúkìá àtọmọ ẹ nígbà táwọn ọmọ fẹ̀ sí ìgbọ̀n ẹ̀ lọ́ sọ nígbà tá a dé lu Ṣakí ìpè náà tó ní tàn nínú àwọn gómìnà pàpà jùlọ lọ́yọ̀ dání àti débi pé kò fẹ́ẹ̀ sí ní gbogbo ọ̀yọ́ tètè àfi tí ọ̀wọ̀ kọ́kọ́ mọ́sálásí rẹ̀ òun náà lọ́kọ́ rúgúdú ti bẹ ní ibẹ̀ rẹ̀ tí wọ́n á ti padà kù láàfin atẹ́yìn náà nísìnyẹ ẹ ò bọ́ sí rí yẹn ẹ ò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà yìí kí ni yóò ní wọ́n bá fi ń ṣèyàwó kí àtúbọ̀tán àwọn ìwà padà dà wọ́n bá ti padà kú tẹ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn ènìyàn báyìí ó ti di fẹ́lóṣìpù báyìí. sọ ọgbọ́dọ̀ sọ́jú àwọn sì látàyè ti hàn kódà òní wọ́n rí o ọ̀ bá dẹ̀ ti tẹ̀ dárúgbọ̀n sí òní àwọn ọ̀fẹ́ ọ̀dọ̀ kódà ó lè lò mórí kámọ́ bíláàkì yẹn o ṣé ọkọ ń lò náà wọ́n bá kiri pé kí ní ìbá kan kó kú tó sì gbóògbé kúté fún òkú báyìí kọ́lá gbogbo ọmọ ẹ àtìlé ìdámẹ́wàá dúkìá rẹ ìdámẹ́wàá rìsọ́ọ̀tì àwọn ọmọ ẹ wọ́n ti rìsọ́ọ̀tì lórí kọ́ pàdánù nìyẹn. aláfẹ́ ó tẹ̀lé àwọn àfa àwọn akpáyà eléyìí gẹ́ tún kọ́ ẹlẹ́sìn ìyẹn sì tẹ̀lé bá wọ́pọ̀ lásìkò tí wọ́n tọ́jọ́ tí wọ́n wọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ènìyàn sábà ń kú ṣáájú wọn. ẹ̀sùn yìí máa rí àwọn àmì bẹ́ẹ̀ nílọrin rárá ìrọ̀lẹ́ náà ni ẹni tó jẹ́ bá kejì alátẹ̀wájú ìlú bẹ́ẹ̀ jọ náà ṣe gbogbo wọn wá pátá kì í yọ̀yàn wọn bá fi ń ṣèyàwó. wọ́n lọ sẹ́ báyìí kàlá ilé òsìlè pàtẹ́wọ́ ni bẹ́ẹ̀ rà lọ́jọ́ pé ìbẹ́tọ̀ ni olójúkò mi ọ̀lọ́ onítọ̀ láàmú ìrọ̀kẹ́ ìbẹ́tọ̀ ni ọ̀ nínú àwọn obìnrin tó ti pé wọ́n jẹ́ mùsùlùmí ọ̀sì tí wọ́n ń lo ìjáàbù ọlọ́run ọba àdìgbẹ́ lákòóso àánú wa ìdákùn ìjà sọ̀ra o a sọ pé wọ́n ní o ọ̀rọ̀ tí mo ká máa rẹ́ ti àwọn àtàrù ká fún wa fún wa látọ̀dọ̀ àwọn sálàbù nínú mọ́ṣálà yẹn. Wọ́n á kó sálàbù lọ sálàbù. Ṣé ẹ mú nẹ́mbà? Nọ́mbà wa? Ọ̀yà. Oh, yeah. kọjá pé àwọn òwe tọ́lọ́wọ́n bá pàdéwájú náà wọ́n bá ń sọ pẹ̀lú pẹ̀lú bá ṣáàyè ìlànà pẹ̀lú ìfọ̀nà àbí ọlọ́run mú. gbogbo ẹ̀jẹ̀ náà lè ayé àkọ̀túnbọ̀ pé kọ́ máa fèsì kẹ̀kẹ́ wọ́n lè ju àwọn àlàyé ọ̀rọ̀ tó pọ̀ àmọ́ ẹni nígbàgbọ́ tọ́wọ́ á sọ pé wọn ò nígbàgbọ́ mọ́ gbogbo sẹ́rẹ̀ ti bàjẹ́ nìyàwó. tó àlè ló fún ọ̀rọ̀ yẹn nìkan náà. ẹ ẹ mọ̀ pé ìbéèrè láàánú ẹ̀ lè tún fi béèrè ẹ má bínú ọ bẹ́ẹ̀ bá kírun ní ẹ̀yìn bàbá sẹ́gbó àbí olóró tọ́tọ́ wá padà ẹ̀ sí ìyẹn yìí pé olóró lẹ́ni nì ti ń sẹ́kọ́ gidi níjọ́ kẹta bóòlù ni jàmá bóòlù láti máa kírun yẹn kírun yẹn lálàáfíà lálàáfíà náà ẹ̀ jẹ́ ká tọrùn yẹn kí wọ́n bọ̀ wàhálà torí kèfèrí náà wọn ahmadiyya tábàdé pèyàn kèfèrí kò sí yàtọ̀ láàrin kèfèrí ahmadiyya àtẹni tí ń sápẹ́ àti ẹni tí ń bọ̀gìbọ̀gì kèfèrí gbogbo wọn lápapọ̀ mọ̀rọ̀ bó ti nà. kódà àtẹni tó ṣe pé mùsùlùmí ló pe lára ọ ṣùgbọ́n pé séwù ń pe séwù ń pe làní ọ kẹkẹ náà jọ lòun àti babaláwo kò sí yàtọ̀ láàrin ọ náà. ẹ̀rọ ìrọ ìrọ ìrọ ẹ̀rẹ́ ọ̀ka tó ó ti fẹ́ di mọ̀bálágà ni má jọ sàlẹ̀ má pàṣẹ ẹ̀yọ̀ ọ̀ka tó lẹ́yìn rẹ̀ yẹn nìkan náà nípa ọjà padà orí kébìrì ló ti lè mọ́ mú náà. ọ̀rẹ́ kò sọ lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n ní tó àkọọ́lẹ̀ sọ pé àmà di òkú nù sàárè bẹ́ẹ̀ ni tọ́ bá ti tẹ̀ bí òkú tó jẹ rìbá kó tó kò láyé àbí máa ń kírun láì wà ní mọ́tótó ẹ̀ ń bọ̀ àbí ń sọ̀rọ̀ yìí àbí òsè burúkú tẹ̀lé àbí ń jowó èlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ń bọ̀ ọ̀dá lára rẹ̀ àbí ń sòmóbó gbogbo àwọn eléyìí lè fa ìyá sàárè fún yẹn ẹ̀ kí lára lè fi lànà ìyá sàárè fún ṣé ihe yóò tún sínú ẹlẹ́yìn rẹ ẹni kí lèyìn lè fi lànà ìyá sáré òun lè ń lọ. ókè ọjà ìjà yẹn ti gbogbo ẹ̀ pọ̀ ìyẹn lànà ìyá sáré pẹ̀lú kí èèyàn máa ka tàbí ọdí ẹ̀ ń sìn kí èèyàn máa lójoojúmọ́ ọ̀bọ̀ díẹ̀ àtàwọn ọ̀rọ̀ míì sọ pé. wọn a máa jẹ òkú níyà bí kọbìrì nínú sàárì rẹ bímọ ní àlè pẹ̀lú ẹkú tí àwọn aráalé rẹ ń sun fún bìbùkáyé àṣìjì àlè nínú rìwáyà mi lọ́rọ̀ bó ti rẹ̀ pé wọ́n á máa fi jòkú yẹn níyà bóòlù yẹn ti wá lè là nínú irú ìyá yẹn torí àtẹ̀mí àtẹ ọ̀fẹ́ ẹ̀sẹ̀ ni mi ní sunkún rẹ̀ nígbà tá a bá kú. ṣé gbogbo adé làwọn á bẹ́ẹ̀ ni téèyàn bá sàsọ́lẹ̀ téèyàn bá ti sàsọ́lẹ̀ kéèyàn tó kò láyé ìyá ni ṣùgbọ́n lọ́ọ́ sàsọ́lẹ̀ o ti gbé wàhálà yẹn kó lọ́rùn rẹ̀ nìyà pẹ̀lú pé irú èmi nìyí wọ́n ti jọ ọdún mẹ́wàá lọ gbogbo ti máa tún sun kọ́ tí wọ́n bá tún ti tí wọ́n bá tún kú kò sí ìtọ́jú ọmọ torí wọ́n ti kò sí bọ́ pápọ́ fẹ́ kó nínú ẹ̀ nìyẹn ẹni tí wọ́n bá tà sọ́ọ̀lẹ̀ yẹn nínú àwọn àsọ́ọ̀lẹ̀ tí wọ́n fẹ́ ká sọ nìyẹn sọ òun ni ẹ má kú lẹ́yìn ìgbà tí wọ́n bá jáde láyé ni kò sígbàkigbà tí mo lè kú ìmọ̀ àti sẹ́wọ̀ntì ìmọ̀ àti ẹ̀yẹ́sì yóò sá dùn yín ewu lọ tí ẹ bá ti pọ́jọ lọ yóò sá dùn wá pé ewu lọ kọ́lá bàbá ẹ wọ ẹ wọ ṣe ọ̀sà àbìbọ̀kọ̀wọ́ ẹ wọ olú bàbá ẹ wọ tí bàbá yẹ uh, irú rẹ pẹ́pẹ́ arúgbó ti darúgbó wọ́n ti fẹ́ wọ́n ti máa súnmọ́ twenty nine. ní ìsìnkú bí bàbá ṣe wà ń balọ̀ ẹ̀ wọ́n jáde láyé tani ọ̀ ní dùn lù wà láyé ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo ilé ayé rí ní gbogbo ilé ayé lórí gbogbo ilé ayé kì í sọ̀rọ̀ sàmúdì nìkan gbogbo ilé ayé pé kí wọ́n gbá súnẹ̀ wò wọ́n lè gbọ́ pé kí n ṣe fàwùzà àdúgbò. gbogbo orílẹ̀-èdè ayé tí ìjọba ti yí wọ́n tó dúró ìjọba ló sọ bàbá kí lè sọ sí ìjọba ìpínlẹ̀ òǹkà. haram halal láàyè láàyè bàjẹ́ ó ti tán àwọn èèyàn sórí rẹ lọ́rẹ́ kẹ̀kẹ́ ilé ní sheikh abdullahi ṣe wáyé wá fèrè torí àwọn ọmọ sheikh báàgì wọn mọ sheikh gbogbo àwọn àbá yẹn wọn mọ ọjọ́ kò ní wọn yẹn ti mí fa aláwọn ọjọ́ kò níbi náà ọjọ́ báyìí fóònù náà gbé kalẹ̀ ẹgbẹ́ kan àgbọ̀ tọ́ba ti gan halal haram halal kọ̀fẹ́ ẹ̀sìn sáàpù kẹ̀kọ́. fílọ̀ àwọn èèyàn ní ẹ̀ ń lọ́wọ́ wa mú gbóòdì òní káwa la ẹ̀kọ́ ọbẹ̀ jáde ṣùgbọ́n àwọn bá ti sàsọ́lẹ̀ kò sí ọ̀kan èèyàn pẹ̀ èèyàn pẹ̀ èèyàn sàsọ́lẹ̀ sí ẹ̀rọ sàsọ́lẹ̀ kò sí. Nà ẹkún ẹkún kéèyàn máa ṣe kéèyàn ẹ sùtá ṣe wọn ilé kan ṣe wọn ohun tá a wá sọ pé yẹn nìkan kan ni ẹkún tó bá kún ti lagbe lọ náà mẹ́mẹ́ tọ́la ìgbé tó bá já sí pé yẹn sunkún yẹn omi ń jáde sí wàhálà lórí ẹ̀. abẹ́ ti gẹ̀ ẹ́ ọ̀kan ní kò sọ́lá ní àwọn ọ̀dẹ́ ti sunkún bẹ́ẹ̀ nígbà tí ọmọ wọn ìkọ̀rọ̀ sí mọ̀tọ́ jáde láyé ìpè wà iná ìpè ojú kọ́ ń dání ọkàn ẹ̀ sì ń ba níjẹ́ àti ìpè yíyàwó àti òyàwó ìrẹ̀ ìkọ̀rọ̀ jẹ nínú ọ̀dùn sí omi kan jáde kọ̀rọ̀bọ̀ ti ń sìn èyí tó wà dípò àkọ́kọ́ òun ni ẹkú tọ́láwó kó oko tọ́lá lọ àti ẹkún olóhùn níyẹn ní àwọn ohun kan ń jáde pọ̀ mẹ́kún yẹn mọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ sì ẹkún yẹn náà kó síbẹ̀ nítorí pé sọ̀rọ̀ ayẹ̀ kì í sọ̀rọ̀ nìyá àdìkan lọ́sọ̀ ìkan sọ pé bímọ ní àlẹ́ ìkan sọ pé bíbu káyé àlẹ́ yìí àlẹ́ ẹkún tí àwọn ará alẹ́ rẹ̀ ń sun lé lórí ní ẹkún tí ń la igbe lọ ẹ̀sìn sọ́lá náà sunkún tùmọ̀kàn la kéèyàn máa ké pé yéé ee kíní kan lọ ní kí ló jẹ múso tí ò ní jẹ bẹ tó fọlọ́ ọba àlejò alákòóso ètò ẹ̀ wàhálà sàlátù. bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ tí ọba jáde pé ọmọ èèyàn ọ̀ya ọ̀ka tó ṣekú pa ẹni tó bì kò ní jogún rẹ̀ ẹni tó bá pààyàn ní jogún ẹni tó pa mọ̀nàbó ti rẹ̀ ń sùn àbọ̀mọ̀ èèyàn tó wá lọ jẹ́ ẹrú tó ti ń sìn wọ́n kọ́ mi yẹn lẹ́rú ẹrú yẹn lè jogún yẹn lẹ́yìn náà lẹ́yìn tó bá jẹ́ kèfèrí kò ní jogún yẹn náà. aláìkéwó lára àdìké ní àárọ̀ ọjọ́ kẹfà ilẹ̀ lọ gbé jáde lẹ́gbẹ̀rẹ́ nínú sáré àrínú àwọn olùmọ̀wé yòówù tó ń lọ fífa okú rẹ̀ ṣùgbọ́n ni pé lópin ìgbà tí èdè kọ ọ̀fẹ́ pa tọ́sí ẹ̀sìn àlọ́. èyí sì wọ́n lọ fẹ́ pa ìjọba lọ́yìn ọ́ ibi ẹ̀tọ́ bá ti sẹ́nu ẹ̀sẹ̀ yìí pípa ni èyí sì ṣe ìjọba bí àwọn ọ̀dọ́ tí wọ́n ń bíbà ìjọba bí wọ́n ń lo ẹ̀rí àná tó ti ń sìn ní ibi tí wọ́n ti ń lo òfin ẹ̀sìn ni wọ́n ti kọ́ láti pẹ́ nìyí kó ti jẹ̀bi ikú yìí lọ́rùn fáwọn tó ti ń sìn pé gé orí rẹ̀ bọ́lẹ̀ bóyá ó bó òjijì ọlọ́run ọba lápẹ̀rẹ̀ wọn dàmú halal ẹni tó bá kó jíjà láàbí ni wọn ti sòfin ẹsìn kan wọn fi orí rẹ sọlẹ àbọ òun náà pa yẹn wọn pa òun náà ọ̀rọ̀ bó ti ń sìn iṣẹ́ yẹn wọn wá yẹn ọ sí iṣẹ́ pààyàn pààyàn yẹn ni wọn fún wọn tó ń gbowó sílé lórí èyí sì ṣe lọ́nà tí ọ̀dà wallahu a'lam èyí ó jogún yẹn wallahu a'lam ṣùgbọ́n lórí ìlànà ti bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ pé àlùmọ̀ yìí tó sóhun lọ́sàn àpá. Pẹ̀lú ní ọ̀yẹ́ ká ṣe bá lága nítorí pé àlẹ́ asúlù ìlú mùsùlùmí sẹ̀ ìpìlẹ̀ rárá mùsùlùmí ni ká gbà pé olódodo ni tọ́lọ́wọ́ obìnrin kó kílẹ̀ àti wá kọ́ dà lórí mọ̀ pé tọ́ba líle yẹn ni èèyàn kí jẹ́ mẹ́mọ́ láyé rẹ̀ nìyẹn sọ̀rọ̀ èèyàn kàn máa kiri káàkiri ayé ni wọ́n dé bíbá ẹ̀dá kù wọ́n mú ayé bá wá ti ṣé máa yẹlẹ̀ wò ọlọ́run ó yẹn lọ́wọ́ ọlọ́run bá ti mú yẹn lọ́wọ́ kí ni má fi mú rẹ̀ ti sàrà rọ̀bọ̀ díẹ̀ bẹ́ẹ̀. وعليكم السلام ورحمة الله kérésì ẹsìn wù ó dájú pé ẹpẹ díẹ̀ ni ẹpẹ díẹ̀ ni ó ti yé ó ti yé ẹ rí àyà ni òun dẹ̀ la fi pinlẹ̀ ṣùgbọ́n ẹ fẹ́ díẹ̀ ni a sọ pé àyà yẹn ọ̀rọ̀ ọlọ́run ipò jẹ wọ́n tẹ̀tọ̀ ẹrẹ tí wọ́n sì pa náà ní ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ tọdún tọrọdún ẹ̀sìn ní àyè tí wọ́n ti ń sọdún gẹ́ láti èèyàn gbọdọ̀ lọ pẹ̀rẹ̀ aláàlí bẹ́ẹ̀ ká tó a sọ pé wọ́n pẹ̀rẹ̀ yẹn fún ọdún ká lọ tẹ́tí sọ́rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n dúró déédéé lórí ẹ̀ èèyàn ò ní pé wọ́n yọ sí ọdún lọ́tọ̀ ṣùgbọ́n pẹ́ nìyẹn ó ń ta ń jẹ àmọ́kàn fún yẹn ló ń jẹjẹ lábẹ́ kò sí láì sí bẹ́ẹ̀ kò bá pẹ́rẹ́ nítorí pé wọ́n ní wọ́n mọ̀ wọ́n pé òye sábà dáko ẹbọ síbi ẹ̀rẹ̀ wọn tí wọ́n pa lọ́dọ̀ bí ti yí padà pé e kọ ẹbọ àrùn wí kọ òṣàkẹ́sí ẹ̀ka láti èèyàn ní jẹ́ ọlọ́run àlọ́ ṣùgbọ́n àwọn àtọ̀lẹ́ ẹ̀fẹ́ ńdó oúnjẹ wọn fẹ̀ tán ẹ̀rẹ̀ wọn tí wọ́n pa torí bẹ́ẹ̀ ìyẹn lè jẹrẹ kéde sí sí nǹkan tó yẹn fi bá kiri ọlọ́run àlọ́. So ṣé àdìsí ẹyọ kẹyẹ náà ni ṣùgbọ́n yẹn ó tẹ́tí sọ́rọ̀ àwọn olùmọ̀ tó máa ń kọ̀rọ̀ wọn síbi ṣèkùn alálùbáná àti ọ̀pọ̀lọpọ̀ náà wà fáwọn èèyàn gbọ́rọ̀ tó yẹ kí wọ́n yẹ nẹ̀nẹ̀ ohun tó ní ṣe pẹ̀lú ẹ́ bẹ́ẹ̀ ni èyí tí wọ́n bá ti sí ìlú èyí tó bá yẹ kí wọ́n ti tàkíkù rẹ̀ nínú ìfìdá òṣèlú ti tẹ̀ sí lèmọ̀kálà tàbí àṣàbẹ̀ ìjẹ̀kẹ́ tí wọ́n ti ṣàríkù rẹ̀ tí yẹn bá lọ tí wọ́n ti tàkíkù rẹ̀ ọ̀rọ̀ bó dé tí wọ́n ti tàkíkù rẹ̀ èyí ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà òrìyẹn bẹ́ẹ̀ wọ́n kéèyàn ó ti balẹ̀ sí ìṣàwọ̀ tó náà ni pé yóò tún wá ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó ti fi wọ́n wá ń fọ̀rọ̀ wọn tẹ̀ ìyẹn ọ̀rọ̀ àwọn míì ọjà bọ́ rẹpẹtẹ o tó ipa yà náà ni ó kò sí tó ti ń sìn àwọn ẹgbẹ́ tó ti fi ọ̀rọ̀ wọn fún lákàtì ìyẹn ọ̀tẹ̀ ti sọ̀rọ̀ wọn lọ́wọ́ rẹ̀ káàkó sí mọ́mọ́dù jáàmù lọ mọ́mọ́dù ọ̀tọ̀ jáàmù ọ̀tọ̀ onídìí wọn nìkan náà ní oúnjẹ kan mẹ́ta محمد ولي طيباء اللي قيام جامع فزلي قيام عبد الجامع انتو يبهو عنه الله سبحانه نعم عليكم السلام ورحمة الله كيلو سيد وتسو قد غيب اه انا ولا بيجي ملو اه

bóyá kò lè lọ ilé mọ́ ọkọ sì lè tẹ́ pa níbi tó wà yẹn tàbá bóyá bí wọ́n sì ti máa ń jiyàn gbé tí wọ́n máa ń fi wọ́n sóògùn mọ bó ti ń sì ìyẹn lè gbé lẹ̀ ìyẹn gbé lọ lé ìyẹn wàá ti kìlọ̀kìlọ̀ fún nígbà tí ojú rẹ bá padà dájú jọ kìkì ká bí tẹ̀sí lọ́sùn sẹ́mọ̀ kó wọ́n jiyàn gbé ẹ sọ̀rọ̀ pẹ̀lú kí nígbà máa mú iye o mọ̀rọ̀ bá nìyẹn bí wọ́n ti orí ẹ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ pẹ̀lú kí nígbà mú iye o sọ̀rọ̀ alo kegbe gi o Thank you. èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹ̀ńgbà tí ọmọ èèyàn wà sọ fún pé kọ̀tọ̀kọ̀tọ̀ náà láti jẹ ọ̀rọ̀ bó ti yé.